وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته ليلة في أكبر ونعوذ أسرى إشارة عن الله أولي ajé ìjẹta rẹ̀ tó lọ máa صلى الله عليه وآله وسلم أدراء مع كتب إليه يوم ما شعبيه ورجله من القرآن الكريم سورة النحل آية 119 ولا تدوروا أما تسوالوا ní àyà 120 abẹ́ aláṣùmọ́nù wọ̀tàálá kó má ṣe fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀. àwọn بسم الله الرحمن الرحيم إن إبراهيم كان أمة قانتا لله حنيفا قانتا لله حنيفا ولم يكن من المشركين أعوذ بالله من الشيطان الرجيم náà wọ́n tọ̀ sí àlàyé ọ̀rọ̀ ọlọ́run tí a ti ṣàlàyé síwájú pàápàá jùlọ nínú sórọ́pù náà ọlọ́run ọba ó ń fi ìjọkan ṣoṣo rẹ̀ ó fi rinlẹ̀ àti lílòdì tọ́lọ́run ọba lòdì sí kápá nǹkan mìíràn papọ̀ mọ́ lọ. Bákan náà, ìmọ̀ dúpẹ́ lórí ìdẹ̀rọ lọ pẹ̀lú kájú àwọn ìdẹ̀ra náà láti ìdíje tọ́lọ. Àwọn kókó mọ́tẹ̀ẹ̀ta wòlí, ọlọ́wọ́ bá tẹnu wọn púpọ̀ nínú sóra tá a sí láti bá bẹ̀rẹ̀. Ẹnìkan wá ń bẹ nínú ẹ̀dá ọlọ́run. tí gbogbo àwọn nǹkan tá a wù tó pèsè lára òun ni ànábì Ibrahim alayhi salatu wa salam ànábì Ibrahim kò pa nǹkan kan pọ̀ mọ́ lọ ó mú ọ lọ lọ́kàn tó lọ bákan náà ó lòdì sí ẹbọ àtàwọn ẹlẹ́bọ ẹlẹ́ẹ̀kẹta.

ìjọba ìyẹn anábì Ibrahim anábì Ibrahim bó ṣe rí yẹn tàjà sádà tàjà tàjà sádà sí àkúndàtì tawhid ìmọ̀lọ́wọ́ ọba lọ́kan ṣoṣo anábì Ibrahim is an embodiment of monotheism bó ṣe wà yẹn bí yẹn bá fẹ́ mọ ọ̀kan ṣoṣo ọlọ́run. bóòlù àti mọ́lọ̀ lọ́pàá ṣoṣo àríkọ́ṣe ní àmẹ́sì ibrahim jẹ́ fún wa bákan náà ká lòdì tẹ́bọ àtàwọn ẹlẹ́bọ ká mọ́ tẹ́bọ ká sì má bẹ̀ ẹlẹ́bọ ní ló tún jẹ́ kéèyàn wá máa dúpẹ́ oore tọ́lọ́ wọn bá ṣe fún kódà kéèyàn ó ṣe tán ẹwà nábì Ibrahim alayhi salatu wa salam lẹ́yìn ìgbà tó wá ọmọ fáìmọ̀ ọdún tọ́lọ̀ wá tó fún lọ́mọ ó tún ṣe tán láti tún pa ọmọ náà láti dìdú pẹ́pọ́lọ ẹ wo pàtàkì mímọ rírì ká lo ìbẹ̀rẹ̀ tọ́lọ̀ ń ṣe fún wa láti fi gbèsè lọ ẹ wo ìgbàgbọ́ fún wa ó sì ṣe ní àríkọ́ṣe lórí tàwọ̀rí ọlọ́wọ́n bá ti wá jẹ́ pé àyàká fẹ́ẹ̀sì ó dàbí sọ́mùrì tẹ̀lẹ̀kìn fún gbogbo àwọn tá a ti ń bá bọ̀ láti bẹ̀rẹ̀ tó rákù náhàrì ọlọ́wọ́n bá ní ọdún bí láàrin ẹ̀ṣẹ́ àbẹ̀rẹ̀ títúmọ̀ alkùnrán pẹ̀lú fífi ọlọ́wọ́ bá tí ó lùṣọ́ قشوا قرن جابه شيطان بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ان ابراهيم كان امه قانتا لله إن إبراهيم كان أمة رحمة الله Ọlọ́run ọba ní iná Ibrahim, dájúdájú ànábì Ibrahim, aléìsọ́láàtò wàsọ̀rà, káàna umma, ọlọ́run ní ẹnìkan nípa ẹgbẹ̀rún èèyàn ní. Èyí tí ẹgbẹ̀rún èèyàn ó ṣe, ọlọ́run ọba ó pa ogbó ẹ̀pọ̀ tára ànábì Ibrahim àwọn olùmọ̀ọ́sẹ̀ sí wọ́n ní káàna ummatan ayé káàna ìmáàmà wọ́n ní ànábì Ibrahim sẹ́yìn ọlọ́run ọba ṣe ìmáàmà yóò kó sára aṣáájú lọ́lọ́run ṣe ànábì Ibrahim níbi tàwọ́fíì láti gbàtáyé tí ń dáyé káwá rẹ́ nìkan tó ṣe ọlọ́lọ́kan ṣoṣo tí ó pa nǹkan kan pọ̀ mọ́lọ́run ó tó ìbọ̀rọ̀ yìí kojú táyé òsì fi ní dáyé mọ́ gbogbo àlùwà ìdúrù gbogbo ẹni tí bá ń mọ́lọ́run lọ́kan ṣoṣo máa sọ àmọ́tì ìbọ̀rọ̀ yìí á máa sọ lẹ́yìn ìlú ọlọ́run bá fi fún lóye ń mà. Àrùkọ́ ṣe dáadáa. قانتا لله مطيعا ó jẹ́ ẹni tí ó ń tẹ̀lé àṣẹ ọlọ́run ọba nìkan tí tọ́lọ́run bá ti pa á láṣẹ ó ṣe tán láti ṣe kódà sí nǹkan yìí ó fún nípa lára ìjọmọ èèyàn kò níwò bẹ̀. ọlọ́run ọba ń pa àmẹ́bí Ibrahim láṣẹ pé kó dábẹ́ àmẹ́bí Ibrahim ti gbẹ́nu lé ọmọ eighty years ìgbà tọ́lọ̀ ń pa láti ẹ pé kó dábẹ́ ó sì fi nǹkan ọmọkùnrin rẹ̀ lórí ibi báyìí àgbékù ibi ó sì mú ọkọ́ tó ń bẹ lọ́wọ́ ẹ̀ ó fi dá ànábì Ibrahim ilẹ̀ tó ṣe tọ́lọ̀ bá ti pa láti ẹ̀ nǹkan kan kò ní ṣíṣẹ̀ kúrò ń bẹ̀ tí ó sì máa ṣe nǹkan ọ̀hún ọlọ́run ọba ó fi hàn lójú ran pé òun ju ọmọ àlálólá ilé àwọn òfin mẹ́rin àmì àmì ọ̀gbọ́n àlá làmẹ́tì ìbùrọ̀rí múlá pé ọmọ òun kan ṣoṣo tó ń bí nígbà náà síbi ìsmáfíì òun ríra àwọn lójú ran fún òun ju láti fi sin lọ ó parí ó ti lọ bọ́ ọmọ náà lọ́yà lọ́lọ́wọ́n bá fi ròyìn rẹ̀ wípé mo fi àǹlélá kọ́ọ̀dù káàlélá ọlọ́run àmẹ́bí ìbọ̀rọ̀ yìí yàtọ̀ sí wípé ó jáde kọ́ ṣe dáadáa fún gbogbo ẹ̀dá pátápátá níbi mímú ọ̀rọ̀ lọ́kàn ṣoṣo níbi ṣíṣe ọ̀rọ̀ lọ́kàn ṣoṣo níbi ṣíṣe ọ̀rọ̀ lọ́kàn ṣoṣo àti níbi lílòdì tẹ́bọ àti gbogbo ẹni bá pa nǹkan ní ìpapọ̀ mọ́lọ àríkọ́ṣe aṣíwájú lànàbì bọ̀rí mújọ́ gbogbo ẹ̀dá pátápátá àmẹ́lì Ibrahim ó tún jẹ́ olùtẹ̀ láti ọlọ́wọ́ ọba rẹ̀ tó ti pátápátá àní bá oná ní mọ́ ìlànà àmìṣírí kọ́fúdán mọ́ ìlànà àmìṣírí kọ́fúdán ẹni tó ṣe wípé ó fínú fídọ̀ lòdì tẹ́bọ́nú tẹ́bọ́ bá gbadú àmẹ́lì Ibrahim ò ní bẹ́lẹ̀ tó bá máa jẹ oúnjẹ kan anẹ́gbẹ̀rún oúnjẹ oúnjẹ bẹ́ẹ̀ máa ilẹ̀ ìtàmàlì ẹni tí ò ìgbì kan bẹ́ẹ̀ lẹ́bọ̀ sí rárá lọ́lọ́n ti pẹ̀lẹ̀ hànífà ìtumọ̀ hànífì ẹni tó mọ́wọ́ mọ́sẹ̀ tí nǹkan tẹ̀ é pàápọ̀ pẹ̀lú ẹbọ àtàwọn tí wọ́n ń kẹ́bọ̀ pẹ̀lú ọlọ́run ẹlòmíín tẹ́ra ẹni mùsùlùmí lẹ́yìn wọ́n tún jọ ń dáwọ́ eégún ó pẹ̀lú ààrẹ ní mùsùlùmí lórí pé òtún jẹ́ taxi driver ọ̀n bá wọn dáwọ́ òwú sábàǹtọ́dún òòjọ́ anábì Ibrahim anábì Ibrahim tọ́lọ́wọ́n bá ń ròyìn fún wa rí sọ́lá tí wọ́n sọ́lá ọlọ́wọ́n bá àní bá anábì Ibrahim ó jẹ́ ni tó mú wá ó gúrí sanyanya kúrò níbi ẹbọ àtàwọn tí wọ́n ń ṣẹbọ nítọkàntọkà. kò fìgbà kan jọ́ kan nínú àwọn tó pa nǹkan mọ́lọ́wọ́ ọba rí tó ń ti pé inú ilé ẹbọ náà ni wọ́n bí sí ìdí òòtà ló dàgbà àwọn tí wọ́n bí ẹlẹ́bọ ni wọ́n oúnjẹ ẹbọ ni wọ́n ń jẹ owó ẹbọ ni wọ́n ń ná síbẹ̀síbẹ̀ kò bá wọn jẹ sí tó lágbára ni kò bá wọn ṣe ẹbọ yí rárá bó ti lẹ kó má ọlọ́wọ́n bá sọ pé wà á ní yá kù ní láyé mo ṣe ní kí. láàbù àpé gbogbo ẹni tọ́lọ́wọ́n bá bá fẹ́ lò ọlọ́wọ́n ò lò ó sí tó fẹ́ lò ó sí. wo fìràwọ̀ bó ṣe burú tó bó ṣe le tó ṣebó náà ló tọ́jú Músá fìràwọn ọmọ ọlọ nínú ilé fìràwọn ni Músá gbé dàgbà Músá sì mọ́ láti lè mọ̀ wípé ìmọ̀nà òsí lọ́wọ́ wa ọwọ́lọ́wọ́ wa lọ́wọ́ kágbìyànjú lórí àwọn ọmọ wa kágbẹ̀ lọ sí kákòyókù sọ́dọ̀ ọlọ́run ọmọ mi ń bẹ níjọ́ tí wọ́n bí mọ́kà ni wọ́n bí sí ìyá rẹ̀ lọ sí àì wọ́n bí sí mọ́kà ìgbà tí wọ́n tún gbé lélé e kánò òun ló tún gbé tó tún fi ń kéwú nílé kéwú ó tún kúrò ń bẹ̀ ó tún padà sí mọ́kà ó tún lọ ń kéwú níbẹ̀ gbogbo ìgbà ní màá lọ kàá ṣùgbọ́n ogun tọ́lọ̀ ń bá bẹ́ẹ̀ lóko wá bù lẹ́yìn ọ̀rẹ́ yìí ó padà tún di ẹni tó kọ́tọ́ lọ òun ti pé ààyè mímọ́ ààyè tọ́lọ́ náà di sí ló dàgbà ẹlẹ́yìn ti bẹ àwọn ẹlẹ́bọ ní ó bí níjọ́ tí wọ́n bí ìdí ó tàgbà ni wọ́n di sí ọlọ́run àti fún wa sọ́dọ̀ ẹni ọlọ́run tó tún máa pa àwọn èèyàn lójú ọ̀nà ọlọ́run tàbá àti ọgbẹ́ ọ̀gbọ́n sáré rẹ̀ rọ̀báwò jìbìrìlù káfíìn wà Mùsá lẹ́bí rọ̀bá òfìràwọ̀nà ìràwọ̀nù mùrùsánà. Nà. Wà Mùsá lẹ́bí rọ̀bá òfìràwọ̀nù káfíìn. Wà Mùsá lẹ́bí rọ̀bá òfìràwọ̀nù káfíìn. Wà Mùsá lẹ́bí rọ̀bá òfìràwọ̀nù káfíìn. وموسى الذي رباه فرعون مرسل وموسى الذي رباه فرعون مرسل àmọ́ ìlàlàáfíà ìtàn tó sọ wípé Músá kan ń bẹ wọ́n tó ní Músá sáàmù yìí wọ́n ní bìbìrì òun lọ tọ́jú ẹ̀ lóòkù àmọ́ ìlàlàáfíà sì ní ó súnmọ́ akóso tó náà ṣẹlẹ̀ ìlẹ́yà ló wà Musa sáàmì yìí òun padà ti ṣèṣe yìí ṣùgbọ́n Musa èyí tó ti pé fìràhùn olówó ilé fìràhùn ló gbé ọlọ́padà sọ́jà àtẹ́jì ọlọ́run. Fọ́nmùsà ilẹ̀ bí ọba oníṣẹ́ ìlú kàbí mú Fọ́nmùsà ilẹ̀ bí. Ọ̀rọ̀ àmẹ́sì ìbìrọ̀rí ó tó yíwà, ó tó dúdú pọ̀ ní ṣìmí léjú, táàfì lè mọ̀ tó gbogbo ń tọ́lọ ń bá ti láàdà náà láàdà. Kágbìyànjú mi ti wá, iná kalẹ́ ajá bí iná àbá. Ìrọ̀lẹ́ Ọlọ́run yà nẹ́fì ò lè dákì ẹni tó bá wọ̀ ọ́ mọ̀nà. Ọlọ́run máa fi hàn mọ̀nà. Láàgùdọ̀ máa ti dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mọ̀nà èyí tó fi wá mọ̀ yìí àmọ̀rí yẹ àdúpẹ́. Anẹ́bí Ibrahim, Àlẹ́sọ́lá Mọ̀sára, inú ẹbọ ni wọ́n ti bí. Àwọn tí wọ́n bí ẹlẹ́bọ ni wọ́n. Gbogbo àwọn tó rọ̀ kiri ká àwọn tó ń da nǹkan ní papọ̀ bọ́lọ́ ní ìgbọ́lọ́ wọn bá fà á yọ láàrin wọn kò forí kalẹ̀ fún mi. ọlọ́run bá wọlé ha ní fáwọn wọn lẹ́nu ya kú mi lẹ́yìn mùsùlùmí. ìrìnà ìbọ̀ ìmọ̀kánná òun mẹ́ta nǹkọ́ ìdáyé dáadáa. ولم يكن إليه مشركا شاكرا لأنعمه شاكرا لأنعمه إنما هو Ànábì Ibrahim a máa dúpẹ́ púpọ̀, ó mọ rí orin lọ́wọ́ ọba ṣe fún nínú àwọn àwòrán rẹ̀ ní Ó jẹ́ ẹni tí máa dúpẹ́ àwọn àjẹ́ra tọ́lọ́wọ́ bá ṣe fún gbogbo ọgbà ní máa fara pọ̀pọ̀ sí lọ láti máa dúpẹ́ ìjẹ́ra tọ́lọ́wọ́ bá ṣe lé lórí. Ìjọba ọmọ ọlọ́run ọba ó ṣàálẹ́ta, ìjìṣàdáhùn ayé ìsọ̀báwò ayé ìsáwọ̀ ọlọ́wọ́ ọba ó ṣá àmẹ́bí Ibrahim ó ṣá lẹ́ṣà ó ṣe lámẹ́bí ọlọ ó ṣe ní fàyí ó ṣe ní ààyò ọlọ ó ti wọ ọlọ fúnrẹ̀ ló sọ sọ́nà ojúkọ dá ojú ọ̀nà tó sọ́mà ẹnìkan ò ṣe wà wọn náà tún jùlọ yìí àkọ́kọ́ àná jùlọ yìí ó kọ́kọ́ wo òṣùpá ìgbà tó ṣùpá yọ lójú ó ní àádá ọ̀rọ̀ bí bẹ́ẹ̀ lọ́hùn mi gan ni mò ń wò. ìgbà tó ní òṣùpá òṣùpá yọ ọ̀dọ̀ ó dé gbáta yányán àná jùlọ wọn ah, bẹ́ẹ̀ ọlọ́ọ̀kọ́ lè ní ọ̀dọ́ lọ́sùn torí pé ó tóbi ó sì fún tó wà lókè ní jíjìnà ṣùgbọ́n ìgbà tó yá òṣùpá bá fún ọ̀ kò róṣùpá yẹn mọ́ Ọwá ní látara tí wọ́n rí ìpè yóò lè jọ́ lọ́hùn kò lè jẹ́ pé yóò yọ yóò tó máa wọlé káàní rí mọ́ ìmọ̀nà ọ̀dọ́ ọlọ́run bá ní mò ń wá bọ́lọ́run ọ̀bá dákú ìyànmọ̀nà kò tó lè mọ̀nà. ìgbà tó tún

Gbogbo sẹ́yìn ìyẹn wọn yìí pè lọ́lọ́ wọn bá lọ́dọ̀ tèmi kò lè jọ́ lọ. Ìwé ìjọ ìwé ìlú ilẹ̀ ń bẹ tó dá sámà àti ilẹ̀ yìí òun ló kọ́ ó jọ́lọ̀ wọn bá fún mi. Wọ́n máa rẹ̀ nílẹ̀ bọ́ mi lára tí mò ń sára fún ẹni pé mi ìbáfẹ́ pa nǹkan pọ̀ wọ́n lọ mo fẹ́ dá ọlọ́run gangan mo fẹ́ dá mọ̀ kí mọ́ mú nǹkan mi papọ̀ wọ́n lọ. Náà. Bọ́lá tó há tú ìlú ìlà ìwọ́n mọ́lẹ̀ àdá. Wọ́lá. àwọn ọ̀nà tábàlì ìbìrọ̀rí tó fi dọ́lọ̀ wọn bá rẹ̀ ma ọlọ́run ló kàn sí mànà wọ́n ń bọ́ àwọn èèyàn rẹ̀ ń eré níjọ́ gbogbo wọn jáde nílé ó sì mú àáké ó ń gbogbo ẹ̀dà ó wá fi àáké kan ó fi kọ́ èyí tó nínú wọn ta ló ṣe eléyìí ó ní ẹ̀wà ju èyí tó dàgbà nínú wọn tó bá

Ọlọ́run bá ní èmi ni mo ṣà lẹ́sà, mo sì fi mọ̀nà lọ sójú ọ̀nà èyí tó tọ́. Ojú ọ̀nà wo ni ojú ọ̀nà tó tọ́? Òun náà ni ojú ọ̀nà Ìsìláàmù, ojú ọ̀nà Tàwọ̀hìn àgbà rọ̀ sí ìrùsẹ̀mí. Ọlọ́run àní kẹ́ẹ̀mọ sí ní ọlọ́run lèmi nìkan kẹ́ẹ̀mọ pa nǹkan sọ́pọ̀ mọ́lẹ̀ ló ń jẹ́ sọ̀rọ̀ ọ̀sùn ìsọ̀rọ̀. Ọlọ́run bá ti wà á dá ọwọ́ èmi ọlọ náà ni mo tọ sọ́nà mo jẹ́ kó dá ojú ọ̀nà tó tọ́mà èyí tí í ṣe ìmáṣin ọlọ́run nìkan láì mọ́ pa nǹkan kan mọ́ ọba tó dá ní sáré. Fàájà ìdáhù bí dùnìyà àtàlẹ́dá. Akẹ́kẹ̀ẹ́ yọ máa ṣe ọlọ́run lóhùn nìkan Gbogbo ẹnikẹ́ni tí bá ń wá dáadáa láyé, ọlọ́run nìkan ni kó máa sùn. gbogbo ẹni fẹ́ni tí ò bá fẹ́ ìbẹ̀rù ìpayà ìdààmú nínú ìṣẹ̀lẹ̀ ayé ọlọ́run nìkan ni kó dúró gbogbo àwọn tí ń pe nǹkan mí lẹ́yìn ọlọ gbogbo àwọn nǹkan tí wọ́n ń wá rí sí nǹkan gbogbo àwọn tí wọ́n gbà pé alágbára kan tó ń bẹ tó yàtọ̀ ẹlọ wò ìdààmú wọn àìbalẹ̀ àyà kì í kó ربنا الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم Aya yẹn gan kó tó kàn yẹn látòkè kó tó ka àlẹ́bí náà mẹ́nu ọ̀rọ̀ tó ń bọ̀ ń bẹ̀ ọlọ́run ọba ń pé nínú ẹni tó mọ́ lọ lọ́kan àti ẹni tó pa nǹkan ní ìpọ̀ mọ́ lọ tá lẹ nílò bọ́lá ń fi ẹni gbogbo àwọn tó gbọ́lá ọ̀gá gbọ́ tí wọn ò bá ti sọ̀rọ̀ mú papọ̀ mọ́ lọ tí wọn ò ṣẹ́kọ̀ pẹ̀lú ọlọ ìlà ìka láwùmù ámù àwọn wọ̀nyí nìkan ni ọkàn wọn ó balẹ̀ láyé wọ́n ìlà ìka òmùmú ìjàdù àwọn nìkan ni wọ́n mọ̀nà náà látòkè. Òwúrọ̀ ní وهو الذي خلق السماوات والأرض ọlọ́run ló ń dá sánmà àti ilẹ̀ بالحق nítòdodo وبما خافنا أشركتم ولا تخافون أنكم أشركتم بالله Alábí ń fi sọ fún wọn pé ẹ̀yin ṣe ń fẹ́ kí n máa kí n bẹ̀rù ọ̀tá kí n bẹ̀rù Ṣàngó kí n máa bó mo ṣe fẹ́ bẹ̀rù ní ẹ̀yin ló yẹ kẹ́ ẹ máa bẹ̀rù pẹ́ ńpa nǹkan ní ìpapọ̀ mọ́ lọ. wọ́n ti wá fún ẹ̀yìnlẹ́kùn máa ṣọ́kùn bí náà. ẹ̀yin ni ìbẹ̀rù òní kú ọmọ ìgbésí ayé yìí látara pé ẹ̀ ń pa nǹkan ní ìpọ̀ mọ́ lọ. ẹ̀rọ ọmọ ẹmọ bẹ́jẹ̀ ẹ̀rọ ma bà wọ́n ni ọmọ wọn ní balẹ̀. Mẹ́rẹ̀dá mi ò lẹ́sí torí pé gbogbo ń bẹ ẹsọ ọlọ́run bí ọlọ́run ọbọ̀ ògbò wọn lọ́lọ́run ọlọ́run ọbọ̀ ògbò tó àwùjáre kankan kalẹ̀ fún wọn. Bàbá ìlú kọ́ ní bọ́ bá ti pé ọ̀rọ̀ yẹ yí ẹ mọ̀ pé kéèyàn ó mú ọlọ́n kan ṣoṣo ìbẹ̀rù fọkàn balẹ̀ wá. ọlọ́run ọba wa ní bí ò bá yẹ yí bẹ́ẹ̀ bá mọ ìdáhùn rẹ̀ jẹ́ kí n tọ́ fún yín. ọlọ́run ọba ń jẹ́ ní gbogbo àwọn tó bá gbọ́ ọlọ́run ọba gbọ́. Ìyẹn wá wo iṣẹ́ wọn ẹ̀rí pé wọ́n pa nǹkan wọn ò jẹ bọ ọlọ́run nìkan ṣoṣo ni wọ́n bá dúró àwọn ènìyàn bẹ́ẹ̀. ọlọ́run ìfọ̀kànbalẹ̀ ayé àti tọ̀run tí wọ́n ní í ṣe. irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ìtọ́sọ́nà ọlọ́run bò ní ìgbà kan tí wọ́n lẹ̀. láti lè mọ̀ pé gbogbo ẹni gbogbo. ẹni tó bá ń wá ìfọ̀kànbalẹ̀ tí ò fẹ́ dààmú láyé ọlọ́run nìkan kó máa kó má tún gbé ẹnikẹ́ni sípò ọlọ nínú ẹ̀mí ẹ̀ má tún ní ìyá kan tó lọ ń bá ń pọ̀ má tún ní bàbá kan nílẹ̀ tápà tó tún lọ́mọ ń bá má tún lẹ́nìkan tó ṣe wípé tí ìjàgbá bá ṣe wẹ́rẹ́ ìjọba ti sọ ní ó ti sọ rẹ̀ ẹ̀dọ́ ló ń bá mọ́ ọ lọ́wọ́ tí èèyàn bá ti ní gbogbo nǹkan ẹyọkàn rẹ̀ òun balẹ̀ ṣùgbọ́n ẹni tọ́kàn rẹ̀ balẹ̀ jùlọ náà lẹ́yìn tó mọ lọ lọ́kàn gbogbo tó ń sun ọlọ́run lọ́fà tuntun tó sì pọ̀ ọlọ́run ọba lọ́fà tuntun ọlọ́run ọba ní èyí ni mo ṣe Ibrahim mo ṣe bẹ́ẹ̀ wàhádáwò ìlà sirati mustaqim èmi ọlọ́run mo sì tọ́ fọ́nà mo jẹ́ kó dá sísun ọlọ́run lọ́fà mọ́ lójú ọ̀nà kéèyàn ti rí ọlọ́run ọba sí wàhádẹ́yìn náà wọ́n tó ń ọlọ́wọ́ bá ń látara pé kọ̀pá nǹkan ní ìpapọ̀ mọ́ ọlọ́run mo fún ní orí ayé bẹ́yẹn bá ń wá ìgbádùn ayé kó máa sùn lọ nìkan má ṣe bọ má wẹgbẹ́ ògbóni má wẹgbẹ́ ayé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dẹ̀ ní bẹ ọlọ́run ọba fẹ́ ṣùgbọ́n yóò máa rò pé bí ọkùnrin òjò yóò tún wẹ̀ gbẹ́gbẹ́gbẹ́ àwọn tí wọ́n pa ọ́ náà yóò tún rìn nìkan yìí yóò tún wẹ gbẹ́kẹ́gbẹ́ yóò tún múlẹ̀ tó bá fẹ́ jáde láyé ọmọ kábàámà tó wọn bá mọ̀ ọlọ́run bá ní gbogbo ẹnikẹ́ni tí bá ń wọ orí ayé àti ìfọ̀kànbalẹ̀ rẹ̀ ọlọ́run ní kó sì kó mọ́ pàǹkàṣà ní ìpapọ̀ mọ́ lọ àpẹẹrẹ làmẹ́bí Ibrahim ló jẹ́ fún ní wà á tẹ́yìnà òbí dúnyà àtànà wà á tẹ́yìnà òbí dúnyà àtànà táwọn ọlọ́wọ́ bá nípa fún orí ayé mo fún mo ṣe fún ànábì Ibrahim àfa àlàáfù bíbélì kẹfẹ wọn ní kí ni orí ayé tọ́lọ́wọ́ bá ń sọ ń bẹ ìbáàmì tó dé pé ànábì títí bíi ìsìn àgbà tó láyé

gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ bani israel àwọn anábì tó jáde nínú wọn látara ọmọ isaac yakub ó jáde nílẹ̀ látara yakub. Gbogbo àwọn anábì dáúdà anábì Sùlẹ̀mán gbogbo àwọn ọmọ ọmọ anábì Ibrahim gbogbo wá ṣe anábì Ibrahim ọlọ́run tí kó ní ó lánàá ó tún lónìí ó tún lọ́la ẹ wà máa sọ dáadáa nípa ẹ̀ ní gbogbo ìgbà ìyẹn ni àwọn àáfàá wọn ní bìtáàlì tó tètè gbogbo ayé ó máa sọ dáadáa nígbà pé èèyàn bá lọ ayé ni èèyàn ó máa jẹ́ nínú sàárè àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ náà ó ti máa jẹ́ bàbá ẹni rẹ̀ ló wọn ọlọ́run ọba ni wà á dẹ́yìnà òbí dúnyà àsánà. wà á dẹ́yìnà òbí dúnyà àsánà láwùrún wà ìnà òbí àmúrọ̀kìláṣí lọ́ba tún dídọ́ gbẹ́gbẹ́ àlùkìyàmà nínú àwọn ọ̀gá àwọn ẹni rẹ̀ lànàbìbọ̀ ìmọ̀ ojú wà débi pé ìbàdàn níbi fẹ́ yan àsàlátù kan láàyè àníbi ni ẹ máa sọ pé Allahumma salli ala Muhammad kama sallaita ala Ibrahim kò sọ pé kama sallaita ala Musa ọlọ́run ṣèkẹ́ṣẹ́jọ ìfànà Muhammad bó o ti ṣe fún ànábì Ibrahim nínú gbogbo àwọn ànábì ọlọ ànábì Ibrahim ànábì tún ní ẹgbẹ́ àtọrọ àlùbáríkà fún mi Allahumma barik ala Muhammad kama barakta ala Ibrahim gbogbo àwọn oríire yìí gbogbo àwọn àṣeyọrí yìí kò sí tó dóorí bẹ́ẹ̀ kò ṣẹ́gun gbogbo ẹnikẹ́ni bá fẹ́ láti yọrí láyé tó sì fẹ́ kálíkì àmọ́ wọn ó da mọ́tẹ́bọ láyé bó ti wulẹ̀ mórí mọ́pà nǹkankan ní papọ̀ mọ́lọ́ ọ̀nkájú ni ọbẹ̀ jẹ òòrí jẹ bó ti fẹ́ mọ́tẹ́bọ pẹ̀lú ọlọ́ ọbẹ̀ ná òòrí ná bó ti fẹ́ mọ́tòrí ẹ̀jẹ̀ lọ pẹ̀lú ọlọ́run ọ̀fẹ́ bí ma òun ọmọ bí mátorí ẹ̀ tẹ̀lọ pẹ̀lú ọlọ́run ọ̀fẹ́ kọ́lé láyé òun lọ ń fìyàn ní pé ẹkùn ìdílé wò kí wọ́n rí mátorí ẹ̀ tẹ̀lọ pẹ̀lú ọlọ́run torí gbogbo tá a kà kalẹ̀ yìí hàn ibi tí gbogbo ó padà parí sí náà ni ẹnì kankan wọ òní ní máa ìjọ parí gbogbo ẹ̀ náà nìyẹn àjẹni tó ní àjẹni tó kọ́lé àjẹni tó bímọ njẹ́ ó padà parí gbogbo ẹ̀ náà ni pé gbogbo ẹ̀ náà ò ní sí mọ́ náà ni mọ́sẹ̀bọ̀ pẹ̀lú ọlọ́run èyíkéyìí nínú kọ̀ǹdíṣàn tó bá lóko wà ẹni tí ó bá sẹ̀bọ̀ pẹ̀lú ọlọ́run tí ó pa nǹkan ní ìpapọ̀ mọ́ lọ ọlọ́run ọba sàdéhùn orin ayé àìsàlùkè àmọ́ fún dẹ́bọ̀ yìí dé fún àdébòwà ìgbọ̀rọ̀ yìí. ọlọ́run ọba ní àwọn ará fún ní oore tayé ṣíṣe lìsáàmì sédẹ̀. Wà ìnáwó bí láàrúwọ́ kí láàrínà sọ ìdí. Wọ́n bá ń sọ ọjà ìyáhùn yóò máa jẹ́ ọ̀kan ọ̀gá nínú àwọn ẹni níwájú ọlọ́run. Ọlọ́run ọba nírẹ̀ Ànábì Muhammad sallallahu alaihi wa sallam. a ti ṣàlàyé irú èèyàn tánẹ́bì Ibrahim jẹ́ fún ọ tó bá wá rí bẹ́ẹ̀ tí ànẹ́bì Ibrahim ti sàríkọ́ ṣe òun ni kò mú láàrínkọ́ ṣe gbogbo àwọn ànẹ́bì ọlọ́run máa kọ́ sí ẹ̀ ọlọ́run wá pa ànẹ́bì àti ránṣẹ́ síra nábì. Ojú ọ̀nà tí ànábì Ibrahim fi lélẹ̀ yìí náà ni kí wọn máa tẹ̀lé. Kí lójú ọ̀nà náà ànífá, ojú ọ̀nà ẹni tó fi ẹbọ sílẹ̀ pátápátá, ẹni tó sì mẹ̀ṣẹ́bọ àtàwọn tí ń ṣẹbọ. ẹbọ kó jáde nínú ọ̀rọ̀ rẹ, kódà kó jáde ma fẹ́ bọ báyìí kàwádà má bẹ ẹlẹ́bọ rìn má bẹ ẹlẹ́bọ pa nǹkan kan pọ̀ àríkọ́ṣe bẹ̀rẹ̀ jẹ́ fún wa nínú ẹbọ oná ẹ̀mí ká máa di oúnjẹ mọ́ra ni ọṣẹ àwúre ẹbọ ni òǹkà àtajà ni òǹkà ìfẹ́ ni gbogbo àwọn nǹkan wọ̀nyí tó bá fẹ́ dáadáa pẹ̀lú ọlọ́wọ́ bá rẹ̀ kó jìnnà sí gbogbo àwọn nǹkan yẹn ìlànà anabi ibrahim onáà anabi ibrahim kò tètè mú nǹkan kan pọ̀ mọ́ lọ kódà nínú ọ̀rọ̀ ẹbọ òsì nínú ọ̀rọ̀ anabi ibrahim bàbá wo yorùbá táwa máa ń sọ àwọn nǹkan bí ẹbọ bí ẹbọ kì í sábà máa fẹ́ jáde ńbẹ̀ mùsùlùmí gbúdọ̀ yorùbá máa sọ alájà mi náà ń tọ́ ẹlẹ́yà mi ń tọ́ àáfà mi ń tọ́ nítìlẹ̀ tọ́lọ̀ ewu nítìlẹ̀ ń bẹ̀ nítọ́lọ̀ ń jẹ́ nítọ́lọ̀ kí ni nítìlẹ̀ ń ìgbà tó tún wá sọ òfin ilẹ̀ ṣáájú ọlọ́run èyàn lè má kíyè sára àmọ́ gbogbo àwọn àlàlùfáàbù ṣìrìkíyà àwọn gbólóhùn yíyẹpẹrẹ ọlọ́run báyìí ẹ mẹ́jọ máa jáde lẹ́nu wa ká lè jọ àmẹ́bìtì rẹ̀ yìí alayhi salatu wa salam ẹlòmí wọn sọ wípé ẹbẹ̀rù ayé nígbà ọgọ́rùn kẹ tó bẹ̀rù ọlọ́run lẹ́ẹ̀kan gbogbo oríṣiríṣi àwọn gbólóhùn ọba ní báyìí la ti ránṣẹ́ síra ànábì ìgbà ti sọ orí èèyàn tánẹ́bì lọ jẹ́ èyí tó fi láti yọrí èyí tó fi ní ìkẹ́kù òun náà ní pé kò pa nǹkan ní ìpapọ̀ mọ́ lọ́pẹ̀rẹ̀ ànábì ìwọ náà kọ ojú ọ̀nà Ibrahim. ojú ọ̀nà ànábì Ibrahim èyí tó má èyí tó gún rí kúrò níbi ẹbọ ní síre ànábì ní kí wọn náà ó dì mú. wọ́n náà Ànábì Ibrahim jẹ́ rí ẹ kò kan sí nínú àwọn Ẹ sì rí pé ìlànà yìí òun náà ló Ìlànà yìí ló gbogbo mùsùlùmí rẹ̀ lé lórí. Gbogbo ẹnikẹ́ni tí bá ń ṣe tí àwọn ẹ̀ka bí ẹbọ àwọn kalọ̀bá Nabi sallallahu alaihi wasallam wọ́n nílò òjíṣẹ́ ọlọ́ masha Allahu wa shi'ta ọ̀rọ̀ sí bẹ́ẹ̀lẹ̀ bọ́lọ̀ ń bá fẹ́ kíra anájúná bá fẹ́ yóò ṣe é ṣe anájúná anájúná má sọ̀rọ̀ sí anájúná má sọ̀rọ̀ masha Allahu wahda aj'altani lillahi nidda anájúná tó fẹ́ fi ní ṣe gbákejì ọlọ́run ẹ má sọ pé tọ́lọ́run nìkan bá fẹ́ níta ṣùgbọ́n wa lẹ́nu ó sì máa sọ̀rọ̀ pé ìwọ tí ìbá kà wá tó lè gbé yàrá yìí ìbá kà wá tó lè gbé ọba gbogbo àwọn nǹkan yẹn ànábi kọ́ wa lẹ́kọ̀ọ́ pé ká máa ṣe pẹ̀lẹ́ ká má wa sí fún ọ lọ ká kẹ́kọ̀ọ́ lára wa Muhammad sallallahu alayhi ẹnìkan lọ bá ànábi ìjọ nínú àlìjẹ́nà anábìnrin àìní alànàfíkà bìkẹ́tàrà ti sùn anábìnrin ọ̀rọ̀ lóòdù máa yan náfílà dáadáa kò sì máa kí ọkọ̀ wà sọ́kọ̀ anábìnrin sọ nísọ wípé à ajẹ́bí ìdánlàjọ́ àjúwà bàbá ti sọ báyìí ìgbùdọ̀ lọ́mọ rí bẹ́ẹ̀ bá náà bá sọ bẹ́ẹ̀ ó tó sọ bẹ́ẹ̀ ìbánajú òfin ànábì wọn náà máa bẹ̀rẹ̀ wọn náà máa yẹn ẹ̀kọ́ kọ́ wa nìyẹn ká má jọra wa lójú ká má jọra wa sípò ọlọ bá a fà mí bá ń sọ̀rọ̀ bí ẹni pé òun lọ náà jọ ń kọ kádà àwa náà ló ń ìmá sọ̀rọ̀ bí ẹni nígbè wọ̀gbọ̀n ló ń pọ̀ ń tó ọlọ kò sí nínú ìlànà Islam anẹ́bì wa anẹ́bì fi gbéraga anẹ́bì fi ṣe mọ́tómọ́tó kọ́dọ̀ ọlọ́run ọba fún ọ̀rọ̀ anẹ́bì wá ọ̀rọ̀ kankan tánẹ́bì sọ wàláwò kúntù alámùlọ́gẹ́ ìbàlá ti kàtàrí ní nàlẹ́kẹ́rì wa máa má sáni tó ọlọ́run àwọn ẹ̀bí sọ fún wa ẹ̀bí ní sọ wípé tó pamọ́ ìbá tó ni ó yẹ ó pọ̀ kò yẹ ká sí ló ń sọ bẹ́ẹ̀ láti lè jẹ́ ká mọ̀ sí ọlọ́run nìkan lọ́gá gbogbo wa ẹ wa ahmed wa muhammad ọ̀kan náà tí wọ́n dúró sí náà mẹ́tọ́lá sọ́là ní ẹnìkan wà lọ bá ń dọ́kan ẹni dọ́dọ̀ rẹ̀ onírẹ̀ amọ̀dọ̀mọ̀ ambali ààrẹ ń ṣe ìyá òun ààrẹ yìí ti ní tó ti fẹ́ tó bí ọgbọ̀n ọdún àkókòjì ọdún kò lè náà kò amọ̀dọ̀mọ̀ ambali èyí tó wá bá náà inú rẹ̀ ogun ọ̀dà ebí wọ́n lẹ́yìn ọlọ́run láti tún ní ọbẹ̀ lọ́n fún akójú ní kàkàdà fún un arábìnrin kan wá rí pé kí ló ń sọ ó báyìí báyìí ó ní òun tó ní ṣe bó ló ṣe jẹ́ òun kàtàrí kí ní kàtàrí òun nìí tó bá jì ẹwọ amọ́dù ọmọ àbáyì ṣe bí wọ́n ṣe fún oní sábọ́ọ̀dù tó gbé síta àdúrà jẹ́ bí jẹ́ àpá onídà aláwọ́lá ẹ̀rọ̀dù ní kàkàkà ìwọ̀n gbogbo àfáà tó bá ti ní sáìbọ̀ọ̀dù irọ́ ló ń pa àfáà tó bá ti lọ́ọ́fíìsì ní ètò ọ́fíìsì tó ń kọ́yàn lẹ́kọ̀ọ́ ọ́fíìsì láti gbàlejò lóhùn gbogbo afa tó ti nílé agbára tí a mú ọwọ́ nílé agbára sí irọ́ kò wọn bá dúró má kéèyàn sì ń dúró yẹn èèyàn sì máa ń tá máa ń ohun tó ṣe kò tó ọba rẹ̀ yàgbẹ́ rẹ̀ tẹ́mi mo sàdúrà tẹ́mi mo sàdúrà lójú ẹ̀ wọ́n fẹ́ra wọn pamọ́ wọn ò fẹ́ kọsẹ̀ níwájú ọlọ wọn ò fẹ́ rìnà ríra wọn anábìjọ́ máa ń bẹ lọ pé aláwọ̀ mọ̀ jẹ́ àyè ìfẹ́ àyè ìfọ̀ mìíràn anábìjọ́ mi rẹ̀ ọlọ́run gbogbo bàtáyé bá ń jáyé gbé mọ́ kéré lójú ara mi mo lè tóbi lójú àwọn òṣùbá lójú ara mi mẹ́jọ jẹ́ mi. gbogbo àwọn tẹ́ bá ti rí tán pa nǹkan ní ìpọ̀mọ́ lọ́wọ́ bá ìgbéraga máa ń pọ̀ wọ́n máa sọ̀rọ̀ bí ẹni pé lànà bí ẹni pé wọn bá ti sọ lójú ẹ̀jẹ̀ yóò ma rí bẹ́ẹ̀ anábìbọ̀ rí mò rí bẹ́ẹ̀ wá ní kánàbì Muhammad sallallahu alaihi wasallam kó kọ́ èyí tó ní ṣùnà tọ̀ta gbogbo ayé sí nìyẹn gbà àfáàkú ẹ̀yìn òtí ẹ̀ ní nǹkan tẹ́lẹ̀ bá ìgbà àwà ní bójú tẹ́lẹ̀ ẹ̀ ṣe rúgúdú bẹ́ẹ̀ ó fi ápò àdúrà àdúrà àdúrà yìí pàṣẹ ẹ̀ gbàkúnní kan ṣubúdú kò sí ṣubúdú kẹta gbogbo àwọn nǹkan wọ̀nyí èyí tó àdá wọn padà sọ́dọ̀ ọlọ èèyàn wà pé kan ẹnìkan ó fẹ́ rìnrìn àjò ìgbà tó wọ ọnú ọkọ̀ ó ṣàdúrà tánàbí ní àmọ́ ìṣe tí àwọn afẹ́ bá wọn ó bẹ̀rẹ̀ lọ ìgbà tí wọ́n ń lọ ọkọ̀ bá tàkìtì lọ́nà ó tàkìtì tàkìtì tàkìtì nínú ètò ọlọ nǹkan kan ò ṣe nínú àwọn nínú ọkọ̀ yẹn ló wà jẹ̀mọ́ bó ṣe wà yẹn níbo lọ́kàn rẹ̀ ó kọ́kọ́ lọ ọ̀dọ̀ sáni ọ̀dọ̀ ọlọ́run ní ọlọ́run ló bẹ̀rẹ̀ ọ̀dọ̀ ọlọ́run lọ́kàn rẹ̀ ó kọ́kọ́ lọ àmọ́ nínú ọkọ̀ yẹn lọ yóò kọ́kọ́ tu yìí síta láàárọ̀ lọ tó ọba bẹ́ẹ̀ lọ bó sílẹ̀ fún mi ìjọ ọkọ̀ fojú gbà mí àti lóde rà àbáwọn tí mo ti lára rẹ̀ àràgbélayé tí ètò kò ní padà fún mi ó ti wá ṣe bẹ́ẹ̀ ó tún ṣe àdó obì dápò ìgbà tó náà ń bẹ ní ọkọ̀ tí ásídẹ́ǹtì yẹn ṣẹlẹ̀ nǹkan kò tó náà tẹ́ ẹ bá wọ ọkàn rẹ̀ níbo lọ́kàn rẹ̀ ó kọ́kọ́ lọ ibi àdó

gbogbo ẹnikẹ́ni tó bá wá jọmọ lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìlànà yìí náà ni gbogbo wa gbúdọ̀ gbẹ́sẹ̀ ẹlẹ́mi ń bẹ ọ̀sẹ̀ tí ń fi ń wẹ̀ odidi owó ẹyọ méje ni wọ́n fi fún ọ̀sẹ̀ yẹn nínú ilé yóò gbé àbá ló dé mọ́ àbá wọ́n fi owó ẹyọ fún ọ̀sẹ̀ yẹn yóò fi máa lò ẹlòmíì. gbogbo orí rẹ̀ bí ìgbà tí eru kúkù sí lórí ní ṣe wó ó ti gbẹ́kẹ́gbẹ́kẹ́ gbogbo orí ti gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹjẹ́ dáhùn èèyàn padà sọ́dọ̀ ọlọ ọba yìí ka fẹ́ gbọ́jú ọlọ ọba tó dá wa ìgbà tá ya wa ọṣẹ wo láwẹ̀ nígbà náà tọ́lọ́run fi ń kéèké wa bọ́mọ bá ń bẹ omi lọ́mọ wà kátó tún sọ̀rọ̀ omi ẹ ọ̀rá kan tó wà ń bẹ tó bu ọmọ ọ̀rá yẹn wá fẹ́lẹ́ dìbí fẹ́lẹ́ lọ ṣùgbọ́n kò ní ya náà ń pè ní ọ̀rá fẹ́lẹ́ dé ya ọmọ oṣù jù bá nínú ọ̀rá ya torí pé tọ́ra yẹn bá ti ya omi yóò wọ inú omi tó wà yẹn ọ̀rá òwú ya tí ọṣẹ kan lọ́mọ yẹn wọ̀ lọ́wẹ̀ tọ́ra ya àdúgbẹ́rẹ́ kan ni wọ́n tún fọmọ yẹn níbẹ̀ ọba oṣù tó tó o bá ti ń sọ ọba pé kò ló tó bá ti ń sọ báwọn ẹjá padà sọ́dọ̀ ọlọ íńtánẹ́ẹ̀tì Ibrahim tó mú wá ó náà ní ká mọ ọlọ́run lọ́kan ṣoṣo ká gba ọlọ́run lọ́kan ṣoṣo ká mú ọlọ́run lọ́kan ṣoṣo ní gbogbo èrò wa ìgbà náà lèèyàn máa ń gbàgbọ́ ọlọ́run ẹwà nẹ́ẹ̀tì Ibrahim alayhi salatu wa salam ìgbà tó bá kọ́kọ́ ọ̀dọ̀ ọlọ́run lọ́dọ̀ àwọn òbí ẹ̀ wọ́n ní ìwọ ta ló sọ fún ọ pé kò sóòkà bàbá tó dìgbà ló dá iná wọ́n ti sọ sínú náà pẹ̀lú ìmọ̀lọ lọ́kàn tuntun gbogbo ọlọ́run ọba lọ́kàn tuntun alẹ́gbẹ̀rẹ́ ló bá hasbúnà lọ́à wọ̀ ní ìmọ̀lẹ́wà nítorí tọ́lú. iná máa jó yẹn ní ọlọ́run ti pàṣẹ rẹ̀ náà di tútù ẹ wo láàrin ìṣẹ́jú àyá kan ti dùnyàn sí láàrin ìṣẹ́jú àyá náà iná làwọn èèyàn rí fi ń jó tútù sí ni wọ́n rí pé ah, iná ti mú àwọn ń rí náà ṣùgbọ́n iná yẹn ọlọ́ọ̀bá ní rẹ̀ ẹ̀nà kú ní bárígbá máa di tútù gbígbóná láadámọ́ ṣùgbọ́n mo pàṣẹ Kọ́ọ̀dù ṣíṣù. Àṣẹ tọ́lọ́wọ́ bá pa náà ẹ bọ́lọ̀ ń ṣe ní kó ju tútù yẹn tọ́lọ́wọ́ bá tún sọ ohun tó tẹ̀lé ó tútù ni ọ̀bá tún pa ìbọn yìí. Ọlọ́pẹ̀lọpẹ̀ tútù ta ni ó tútù yẹn ó máa já sí àlàáfíà fún ìbọn yìí. Kò sí ní tó ń la ìbọn yìí nígbà bíbọ́lọ̀ ọ̀bá dúró àti mímọ ọlọ́run ìlànà yìí wá ní ọlọ́run ọba ń pa ànábì wa Muhammad láti ẹ pé orí ìyẹn náà ni kò dúró lé gbogbo àwọn tó bá fi tẹ̀lé ọ náà orí ìtàn ní nínú ẹ̀mí tí gbogbo wọn dúró lé tó máa ọha iná ilé ìta lè tẹ́tẹ́ ní ìlàta ìdọ́rọ̀ ìmọ̀ ànífà. Ìgbìmọ̀ ọ̀rẹ́ náà Ọlọ́run bá ní àwọn aláránṣẹ́ tíra ànábì sallallahu alaihi wa sallam àti sọ̀rọ̀ Ibrahim fún oṣù mọ̀ bó ti jẹ́ ìlànà rẹ̀ náà ni ó mú pà. Ibrahim yìí náà ni tíra ànábì ó máa tẹ̀lé lẹ́ni tí ó lòdì sáyányán ṣẹbọ àti gbogbo àwọn tó ń pè nǹkan ní papọ̀ mọ́ Ọlọ́run. torí pàdánù Ibrahim ta ní ọjọ́ yìí kò ṣẹbọ rí pẹ̀lú Ọlọ́run ọba tó dá sáyé. Thank you. وإن ربك يقول يوم القيامة Aláwọ̀bá tí ọlá rẹ̀ ga gbogbo tó bá ti dàrú nínú ìtàn ọlọ́run ìyànjú ẹ̀. Ìtàn ó lágbára púpọ̀ ló fi jẹ́ wípé mọ̀sọ́ọ́dúrù tàríf àwọn ìpìlẹ̀ tá a ti ń mú ìtàn lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ bíi mẹ́ta àbí mẹ́rin ni wọ́n ní mọ́sídàrù kan wọ́n ń pè yẹn ní mọ̀sọ́dúrù ṣàfàhíyà òun tiẹ̀ ọ̀rá sọ̀tù ní àtẹnudẹ́nu ẹnìkan lè sọ pé ìtàn kan báyìí bó ṣe rí bó ṣe rí ẹni báyìí ló kọ́ débì ẹni báyìí ló wá débẹ̀ òun ló wá dé lánàá ní òun lọ ó lè jó òótọ́ ó sì lè jẹ́rọ́ torípé ẹnìkan ò ní sọ wípé ọmọ àlòlò onítọ́bẹ̀ ní báńkọ̀tà ó lè jẹ́ mọ́tídárù kó jẹ́ pé òun tẹ̀ rí tí ń sọ àtàrí ní tí wọ́n kọ́ lẹ̀ ó ń láàpà láti mútà ó lè rí bẹ́ẹ̀ ó sì lè má rí bẹ́ẹ̀ ìkan tí wọ́n ń bẹ mọ́tídárù yẹn mọ́tídárù al-azhar awùl afárí àwọn olóyìnbó máa ń pè yàn ní akiọlọ́jì tútọ̀ akiọlọ́jì òun làwọn èèyàn ká tó torí pé wọ́n lè wá síbí odidi kọ́ọ̀sì kan ní yunifásitì ní yunifásitì míì wọ́n máa ń kọ̀ǹbáyìn rẹ̀ pẹ̀lú history history and archaeology àwọn èèyàn kan lè wá síbí ká fẹ́ mọ ìtàn àwọn tó ti débi tá a wà yìí ní nǹkan bí ọgọ́rùn ọdún márùn sẹ́yìn kí wọ́n ka gbogbo ìwé títàn máa gbé jáde wọ́n lè wá máa gbẹ́ ilẹ̀ wọ́n máa gbẹ́lẹ̀ àwọn nǹkan bá rí mú jáde nínú ilẹ̀ yẹn tábà wá ń rí àwọn nǹkan tó dájú jù tí kì í ṣe nǹkan àlò táwa fi lò wọn mú jáde wọ́n mú lọ sí láàbù wọ́n lọ tẹ́sì nǹkan yẹn ọdún mélòó ni nǹkan yẹn ti lò nínú ilẹ̀ tábàrí yí ọdún tó ti lò ó ti lè lójú ọgọ́rùn-ún ọdún bíi mẹ́fà tábà ti wá rí pé ọdún rẹ̀ ti pẹ́ wọn wá fi ìyẹn ṣe analysis àwọn tó ń lo orú nǹkan yẹn nígbà náà tí wọ́n fi lè ṣe irú nǹkan yìí bóyá abọ́ ni wọ́n fi yẹn dìtámì tẹkinọ́lọ́jì wọn nígbà náà ìyẹn a tún máa ń ti bẹ́ẹ̀ mú ìtà àti ọlọ́dúnkú sọ mẹ́tẹ̀ẹ̀ta ẹni àmọ́ gbogbo ẹ̀ náà kò sí akúrẹ́sì fún irọ́ lè wà ń bẹ̀ àfikún lè wà ń bẹ̀ àyọkúrò lè wà ń bẹ̀ àmọ́ bíta bá jà ọlọ́run ọba ní máa sùn yanjú torí pé ẹni tó lè sọ ìtàn náà lẹni tó ṣe wípé òun ò tún lọ́gbàá òun ò tún láwọn ọkọ̀ tó ṣáájú ẹ̀ kò sí bó ṣe bí nù lé tó ọ́ sọ ìtàn èyí tó bọ́ ọ láyé mi. lónìí tó gbẹ ń tán èyí tí wọ́n sọ fún ọ ebe rí bẹ́ẹ̀ ó sì níbi tó ọba ọlá ga káyé tó ń lójú wa kò sí tàn pa fún wa bàbá ń dojú tàn rú ẹjẹ́ ká lọ́nu Qur'an lábẹ́ ìjọ wa wàhálà ọ̀rọ̀ Palestine tí ń ṣẹlẹ̀ tí ń dojú rú ẹ padà Qur'an Qur'an ó sọ bọ́rọ̀ àwọn wo ni wọ́n kọ́kọ́ mú lọ sí Jerusalem yẹn àwọn wo ni wọ́n ń gbé bẹ̀ tẹ́lẹ̀ Kùránì ó sọ ìsàtàwọ̀ àbáfọwọ́ ara wa kọ ní tó súnmọ́ náà ni ká yọ kúrò àbáfikún pọ̀ wà ń bẹ̀ nínú abala kan tí àwọn òǹkọ̀tàn tí wọn ò tí ì sí gbogbo ara recognize ṣùgbọ́n ó yẹ kí wọ́n recognize ìyẹn náà ìyẹn máa ń ran ni lọ́wọ́ láti tún mọ ìtàn kó tó ó ti báwọn èèyàn tún pọwọ́ bù ó náà ni linguistic form ìyún tún ó tún ó tún wà ákúrẹ́sì bẹ́ẹ̀ wà fún ju ta lọ ẹ̀yẹn máa ṣe nìkan kéèkì gbogbo wa la lókì lé ẹ̀rì pé bá bá ń kíyàn pẹ̀lú oríkì ilé òdodo yóò jáde ńbẹ̀ tí fámìlì yín bá jáhùn yóò jáde ní òkì wọn ò ní yọkò mẹ́ẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé abala bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ń lọ lórí ẹ̀ báyìí pépà ń lọ lórí ẹ̀ láti jẹ́ ká mọ̀ wípé linguistic form láti lè mú ìsìn jáde ó wà accurate ju ọ̀pọ̀lọpọ̀ níta ń kọ sílẹ̀ ẹni tó bá kọ̀wé sọ́sọ ìta ara rẹ̀ irọ́ lè wà ń bẹ̀ àmọ́ ó kì í lè kó wá ní sábà tó rọ́ mẹ́rin ọmọ afabẹ́rẹ́ gúnyá kálejò má jẹ́ ahun ni wọ́n ni wọn wọn ò ní yọ kúrò bẹ́ẹ̀ bọ́ọ̀dù máa tuntun wọn nù wọn ni ọmọ ajú lánàá ọmọ ajú ti gbogbo ara dáadé ẹgbẹ́ àwọn ọ̀wá ní hùn hmm, ọmọ ají lálàkọ́ ọmọ ají sọ̀sọ̀ ẹ má da ìsàwú ẹ fi lẹ̀ bẹ́ẹ̀ àwọn tí wọ́n ń lọ ọmọ ají lálàá ọ̀gbọ́n ó ní túmọ̀ nínú yóò sì ran akúrésì ìtàn lọ́wọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí jẹ máa ọlọ́wọ́n bá tó wá dáwà kò wá sí bí ìtóríkúpà bó ṣe wà akúrésì tó ọlọ́wọ́n bá ní ó sọ ìwò nírọ́ nínú ìtàn lóbi jẹ́ níyàn bá fẹ́ máa fà á sí ní kókà gbogbo ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ lẹ́yìn tọ́lọ́ ni ó sì mọ́ òyí dúdú ṣẹlẹ̀ lọ́wọ́ ọlọ́wọ́ bá ọlọ́wọ́ àwọn ọjọ́ mẹ́ta kan ó wá mú kan nínú Quran ọjọ́ sábà ọjọ́ sátọ̀dé ọjọ́ sànńdé ọjọ́ àwọn ọjọ́ yẹn àpínmọ́wọ́ àwọn àwọn nàkọ́ra amúdọ̀ sunday kújọ́sì àwa mùsùlùmí amúdọ̀ juma anábì wá jẹ́ kó yẹ wa wípé gbogbo wa pátá juma náà lọ́wọ́ bá ní ká máa sùn lọ juma ni oníkálukú ní pínṣẹ́ mọ́wọ́ ọlọ́mọ ọ̀rọ̀ ń tẹ́ sunday kọ̀ọ̀rọ̀ ń jọ sátọ̀dẹ̀ pé atáfẹ́ ṣe ti wa ìfẹ́ ẹnu wa ló bí gbogbo yẹn

ẹ̀rí pé tápù tápù ìtumọ̀ tápù ó náà ní ìjọ tá a ṣiṣẹ́ tó ní kálukú gbélédó tó ti ní òní tápù tap, yẹn èdè yẹn náà ẹ̀rí wípé lápẹ̀lẹ́ ní wọ́n ní mẹ́tọ́rà kan ó ti lè mo lò wà ń sàbátíkà látara sáfù ìtumọ̀ sáfù ó lọ sàbátíkà ó lọ ìsinmi sáfù ibẹ̀ ló ti jáde asáfù ìsinmi ọlọ́run bá ní wájà àyìnà àná ó máa kan ṣùgbáàkà sáfù ìsinmi ní ẹ má lọ pẹja ní gbogbo ọjọ́ ní ẹ̀yìn náà ìsinmi lẹ́yìn ẹ má lọ pẹja àwọn ìyàwó dúwà òwe tó bá jẹ́ pàǹtí ẹ̀dá fúnjẹ kan sí ìṣòro ìdán gbàrà ẹ̀dá àwọn ẹni wọn pè bẹ́ẹ̀ fúnra wọn ọlọ́run wá bá wọn fi ilẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìpìlẹ̀ ìjọ́gbọ́nà ní àwọn ẹjọ́ sì jọjúmọ́ ẹ̀ ọlọ́run bá ń látara pé a ní ọjọ́ júmọ́ yẹn kán mọ́ lọ pẹja níjọ́ náà wọ́n sì sọ́ jíjọ́ ẹjọ́ sì mọ́ra wọn lọ́wọ́ àwọn ọlọ́run bá ti wò wọ́n hàn bẹ́ẹ̀ ọlọ́wọ̀n bá ní iná máa jú ìlà sáàtù alálẹ́bí ẹ̀kùtálá fún bí ẹ̀rì pọ́lọ̀wọ̀n sọ pé iná máa já alàlọ́wọ̀ ọlọ́run iná máa jú ìlà ogun wá ní majúwùs àwọn ẹni wọ́n rà bọ̀ bẹ́ẹ̀ nítorí bá ní ti ẹ̀rí ọjọ́ wọ́n lábọ̀ra wọn lọ́rùn páwọn òfin máa ṣe jọ́sìn alẹ́lẹ́rí ìnàkálà fún bí lórí ààrẹ ara wọn náà ẹnu òkò lérí ẹ̀ tọ́bá ti jọ ọgbọ́n dáàlù kì á mọ́ ọlọ́run yóò dájọ́ nípa nǹkan ìyapa ẹnu sí láàrin ara wọn. Àdẹ́gbà Muhammad sallallahu alaihi wa sallam nínú àdìsí afọ abúrẹ́ ra gbà wá anabi ní nahnu al-akhiruna as-sabiquna yawm al-qiyamah anabi ní àwa àlùmọ̀ òun àwa la dé kẹ́yìn àwa la sì jẹ́ afáájú tó bá gbé wọn kiri àmà. bẹ́ẹ̀ dà ánà òkútu kitaba min qablina bó tilẹ̀ jẹ́ báwọn Yahudi àti Nasara ọlọ́run ti fún àwọn oníṣẹ́ra káàdì káwọ̀ tó dé. ثم هذا يومهم الذي فرض الله عليه ọjọ́ jímọ̀ kan yìí náà lọ́lọ́ ní ká máa sin lọ́rùn fọ̀tálọ̀ pẹ̀lú àwọn wáyà pé wọ́n lọ ká sílé fọ̀hàdáyánà lọ́rùn ọlọ́run tó sáwà sọ́nà ó jẹ́ ká lọ́jọ́ ọjọ́ lánàá sí ìsábà tó ń ti pé wọn tẹ̀lé jímọ̀ yìí ọlọ́run wá sọ ẹ̀yìn wọ́n ń tẹ̀lé wa torí pé jimá lẹ́kọ̀ọ́ lókè kó tó ń sáńdé jimá lẹ́ẹ̀dẹ̀ tó ń sáńdé gbogbo ẹni tó bá ti lóhùn ní ìgbà tó lóhùn yóò dé ìwẹ̀ ìyá anẹ́sọ̀lọ́lá àríwọ̀sọ́lá anẹ́sọ̀lọ́fà nọ́ọ̀sì lànàọ́sì ì sábà ń gbogbo àwọn táwọn aláwọ̀ gbajúmọ̀ lọ́jọ́ ìjọsìn yìí ọlọ́run sọ wọ́n dé rẹ̀ ti àwọn aláfọ̀ọ́sì wọn nà sọ́rọ̀ bá àdàkà sí ilé ìjímà yìí ọlá rẹ̀ ó ní tàwọn Yahudi ìjọ sáfẹ̀ wọn nà sọ́rọ̀ àwọn Christian bá àdàkà rẹ̀ lọ́sàn lánàá láàrin ara wọn nínú ẹgbàá wa àfọ àti àfọ àkùrẹ́ ìfà wọ́n dẹ̀ anábì sallallahu alaihi wasallam anábì adallallahu anil jumu'a man kana qablana ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó jẹ́ kọ́rọ̀ jímọ̀ ó jẹ́ òdòdúrú máwọn tó ṣáájú wa lọ́wọ́ àwọn Yahudi àti nàìjíríà jímọ̀ ò gbé wọn pé jọ jímọ̀ náà lọ́jọ́ ọjọ́ sí fàkánà Yahudi yóò mú kàpù àwọn Yahudi lọ mú jọ sátọ̀dẹ̀ fàkánà Nasara yóò mú ahad àwọn Nasara mú jọ Sunday fàjá Allahu bina ọlọ́run mú àwọn àlùmọ̀ ànábì dé fàdánà Allahu lè yọ omi ìjùmọ̀ á ọlọ́run wá tọ́ wà sọ́nà ó dé ká mọ ọjọ́ ọjúmọ́ fàjá alẹ́ ìjùmọ̀ àtàwọn sábà wà áàtì ó wá di pé júmọ̀ lẹ́kọ̀ọ́ rí sátọ̀dé ó tẹ̀lé sànńdé ó tẹ̀lé lákàdá níka ń tábà ń lànà yawmal qiyamah bí wọ́n ti wá lẹ́yìn wa bẹ́ẹ̀ náà ni wọ́n ó lẹ́yìn wa láti àwọn aláfọwọ́ àlùjànnà báyìí wọn máa yọjú ọwọ́ àlùjànnà sanyanya wọn ò ní sílẹ̀ kò sẹ́ni kan tó a ti bẹ̀mọ̀ wípé gbogbo ẹni tí bá ti ń lọ ọlọ́run láyà ọlọ́run ló jókòó olóòlù jókòó bẹ́ẹ̀ ó padà dé ẹ̀yìn fẹ́ǹsì ló padà kéde nínú àwọn ẹ̀kọ́ tá a fẹ́ ká mú bẹ̀rẹ̀ ànábìnrin náà hàmìlú àkèrú ní mìíràn àhàlì júlíà láyé ní àwàládé lọ́wọ́ kẹyìn wal awwaluna yawm al qiyamah àwa láti jà sáájú báyọ̀ yẹ kìíyà wàlùmọ̀sùdí yìí bẹ́ẹ̀ ní ohun kọ́bílẹ̀ lọ́kàlẹ̀ àwa ọlọ́wọ́ kan yanjú àlámà yìí wa káfọ́ wa jẹ́nà kódókòdó bá ń tó rọ̀wá muslim àbí ìsìn bẹ̀rù kíra fún wa. láàfin wípé oríire tó ga ní júmà ìbáṣepọ̀ yẹn wọn ni wọn ò bá máa di ohun wa ní ọjọ́ júmà ẹ̀yẹ́ máa wo ọjọ́ júmà anẹ́gbà muhammad sallallahu alayhi wa ànábì ní àsìkò kan bẹ ìjọ jùmọ̀ gbogbo jùmọ̀ bẹ́ẹ̀ yẹn bá lè bẹ lọ́hùn lásìkò yẹn àdúrà yẹn lè mọ́tà ìgbà ọlọ́run gbàgbà àwọn àfa wa kan àsìkò wo ni àwọn àfa wa ní ìtumọ̀ náà ní gbogbo ọjọ́ jùmọ̀ tí yẹn sàmọ̀ ìgbẹ́ lọ àwọn olùmọ̀kan ní àtà ah, bá ti kí wọn á fún ìtàn títí tó wọn ó fi wọ àsìkò gbàgbà ẹ̀ẹ́dì fún mi jùmọ̀ lásìkò tá a fi ká á fún ìtàn náà làwọn náà yóò fi sí ọlọ́run tọ́lọ́ náà là ń ṣe yìí ààyè dúgbàdúà là ọjọ́ dúgbàdúà nǹkan dúgbàdúà la fi ẹ wo oríire kó lè gun oríire tó wà lókè ẹ wá dúgbàdúà ọjọ́ sẹ́ndì ẹni kan sí lọ́dọ̀ ṣé ti yọ ẹ̀ẹ́dẹ́sí wọ́n wọn ọlọ́run kẹ́ mùsùlùmí púpọ̀ ó ṣe sẹ́ni tí ó mọ ìkẹ́ ọlọ́run bá ṣe fún nínú Islam kí tún wá ń nàdá wo nǹkan ní làwọn fi máa ń sọ tán bá láwọn Yahudi ti lọ àwọn nàṣọ́ra ti lọ kílẹ̀ mùsùlùmí ń wò ẹni wọ́n máa lọ ibi tó kálukú lọ ìgbàlẹ̀ ẹ̀ẹ́jọ́ lọ́dún kan ọ̀sán kó ti fi ọ́lẹ̀ tẹ́ẹ̀jọ́ lọ́dún kan ọ̀tọ̀ọ̀tọ̀ ní tó kálukú lọ ẹni tí ó mọ̀nà ní máa béèrè ọ̀nà tọ́ òṣèlú bàbá kọ̀kọ̀ lẹ́yìn ọ̀ kọ̀mpútù pẹ̀lú ẹ̀dọ́dì ẹ̀dá wọn máa lọ mọ́tò lọ ibi tó ń kájú mú ń lọ ọ̀sọ̀ọ̀sọ̀ ní ọlọ́wọ́n bá fi áyà ó fi di àwa mùsùlùmí lọ́kàn balẹ̀ pé ojú ọ̀nà la wà ó dọ̀wọ́ wa ẹgbẹ́ ká dúró déédéé ó dọ̀ ń rílá ẹsẹ̀ bí ilẹ̀ rọ́bì kábìlì ìsmà. Nah. يا أحمد إن ربك هو وهو أعلم بالمهتدين Ọlọ́run ọba wá dojú ọ̀rọ̀ kọ́ anẹ́bíwá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam wà bí táàlì gbogbo wa náà ló pa aláṣẹ. Bọ́lọ̀ ń bá dojú àṣẹ kan kọ́ anẹ́bí gbogbo àwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ náà lọ́rọ̀ yí bá wí ọlọ́run wá fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ àdìsọ̀rọ̀ àwọn ìyàwó bí àtàwọn mọ̀sọ́ra síbẹ̀síbẹ̀ náà bá a bá fẹ́ mọ bá wọn lò bá a bá fẹ́ pè wọ́n lójú ọ̀nà ọlọ́run ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn láti wọ ẹ̀kọ́ ìsìlámù tó o bá tó o bá fẹ́ ṣe wà o fẹ́ pe àwọn èèyàn lójú ọ̀nà ọlọ́run má sọ nìsọ tó fi lé wọn sọnù nínú ẹ̀sìn ọlọ́run bẹ́ẹ̀ ni ìbá wà oníkàlùkù kó bá tàbí ìsìn اسمي منال بمبوليو ها دامل هو قالوا هو عندنا قال الله ما نبي صار قال نبي نبي صدق الى سبيل ربك بالحكمه والموعظه الحسنه ادعو الى سبيل ربك بالحكمه والموعظه الحسنه بابا تو با تي فما في اوان tó bá fẹ́ máa ṣe wáàsí fún wọn tó bá fẹ́ máa bá wọn mùsùlùmí sọ̀rọ̀ gbogbo ìgbà àwọn títí yìí ṣe mùsùlùmí tó bá fẹ́ máa pè wọ́n sójú ọ̀nà ọlọ́run pè wọ́n pẹ̀lú hikima tí náà ń pè ní hikima òun náà ni wọ́n gbé é fi mọ̀dé kẹ́yìn ó gbé nǹkan sáàyè rẹ̀ náà ń pè ní hikima nínú ìsìkáàmù kẹ́yìn ó ṣe nǹkan bó ti yẹ kẹ́yìn ó ṣe é bí audience bá ṣe rí làáṣẹ bá wọn sọ̀rọ̀ báwọn tá à ń bá sọ fún wọn bá ṣe rí bá ṣe bá wọn sọ̀rọ̀ nìyẹn kò sí nínú hikima kí n fẹ́ bá àwọn ìyálọ́jà tó ń bẹ láàrin ọjà kí n fẹ́ bá wọn sọ̀rọ̀ kí wọ́n máa sọ pé ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ odidi ọ̀sẹ̀ kan mo fi pè sí à lẹ́tọ̀ kíra àwọn rẹ́fẹ́rẹ́nsì tí mo consult kí n tó bá yín sọ̀rọ̀ more than five hundred ọ̀rọ̀ kan wà ń bẹ ó kú tí ọ̀nà seventy five gbogbo ẹ̀ látàlá yìí ń di lónìí tọ̀ ah. ọ̀nà seventy five ẹ má lọ gbogbo ẹ̀ látàlá yìí gbogbo àti wọ́n ìdí ọjà wọn náà ti kó ẹ̀rì wọn mọ̀ ìdílé mi ọjà ti wá dáwọn èyí ó yàtọ̀ ẹgbẹ̀rún ọlọ́run èyí tó ń sọ yẹn academic testing ló ti lè máa ṣe yẹn tí wọ́n máa bèèrè reference ìtumọ̀ ní kéèyàn mọ ọ̀rọ̀ tó báyé kọ̀ọ̀kan mú àfà wọ́n ní ọ̀sọ̀ ẹ̀ lórí rédíò láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ó bẹ̀rẹ̀ ó kọ́kọ́ fi gbogbo ayé náà nígbà ó fi gbogbo èèyàn tán ọwọ́ á ní wọn níjọ́ mi máa ń bẹ ọ̀rọ̀ a máa bẹ kò ní sáyè àtúpọ̀ àyè tó ní gbèsè kọ́ níjọ́ mi ń bẹ àyè a máa bẹ kò ní sọ̀rọ̀ àti tí gbogbo àwọn àgbàlagbà àwọn àgbàlagbì tó yẹ pé ààrẹ lọ bàbá fún wọn nǹkan kọwa lẹ́sẹ̀ lórí rẹ́díò ìjọ́sílẹ̀ ẹ̀dógún olómi lẹ́tà wà ní ẹni tó wá wà ń bẹ̀ àgùdọ̀ mọ́ síra wa náà kékeré labẹ́rẹ́ a ṣe wáyé àwa ni mùfásírù fún gbogbo lẹ̀ gbá ìyẹn nìkan tó wá kọ́lẹ̀ ẹjọ́ mẹ́ta ìmẹ́sìwé tó yẹ ń yá láwà nínú nígbà tó wá yá wọ́n wá ń tán minute

ẹ̀kọ́ káwọn ọ̀rọ̀ gbé kalẹ̀ ẹ̀kọ́ káwọn èèyàn bá sọ̀rọ̀ bọ́ bá ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ó ọmọ tọ́jú àwọn èèyàn tó ń bá sọ̀rọ̀ ń sọ tó ń sọ sóṣù ó gbúdọ̀ jẹ́ kí wọ́n mọ̀ pọ̀rọ̀ ti fẹ́ parí nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ títọ́ ní bó bá ń sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ ń bá ti fẹ́ parí ó gbúdọ̀ mọ̀ fún wọn lára táwọn ní òògùn máa bá ọ lọ sí ọ̀rọ̀ yìí ń lọ bí parí àyíká jáde kó ní ọ̀rọ̀ lẹ́yìn ní kẹtọ́ ó ti parí náà ó ti parí èpo ìbò lọ̀rọ̀ fún nítọ́ ẹlòmíràn sọ̀rọ̀ táwọn ìṣẹ̀lẹ̀ fà kí ni sọ̀gbọ̀n náà àti bọ̀rọ̀ hekima ń bẹ ẹ̀kọ́ nípa ọ̀rọ̀ sísọ odidi ìmọ̀ ni ìdí ìyàjọ́ òfúnjẹ́ wípé àfikáwọn èèyàn má gbọ́rọ̀ lẹ́nu ànábì ní onígbà láwọn tèbèrè èyí fẹ́ kan gbọ́ ẹ̀mọ́lọ́dọ́ rẹ̀ mọ́lọ́dọ́ tó ní pé táwọn bá lè jókòó wájú àníbì ìrọ̀lù ọgbà àfikọ́lọ̀ bá lè rúgbà bí ó ṣe bọ́ ọ̀tọ́ bó ṣe yẹ kí gbogbo afọ́ orí nìyẹn bó ṣe yẹ kó níwà àti orí nìyẹn ọlọ́run sọ fún àmì pé ó dọ̀rùn ìlàrọ̀ bí kàlẹ̀ ìkímọ̀tì wà ní mọ́ ìrọ́tù àfánà àfáwà ìfún jẹ̀rí wọ́n ní alìkímà bára wọn bá ń sọ níbi ọ̀rọ̀ ọgbọ́n wọ́n ní pààkùn wà ní Kùránì ó sì tún Bákan náà máa báwọn èèyàn sọ̀rọ̀ máa pè wọ́n tó jọ ọ̀nà ọlọ pẹ̀lú ọ̀rọ̀ ọgbọ́n, pẹ̀lú òye nínú Al-Qur'an, pẹ̀lú òye láti inú Súnnà, òfin máa bọ́ wọn wá ìmọ̀ ẹgbọ́ ti àbáná àti wà tí tó da, tí wà tí kan bẹ tí ó da bẹ̀rẹ̀. Wà sí, àlùmọ́yí wọ́n tún lẹ́sìn láyàtà ápù kọkùbí ìmọ̀tò wá síta ṣe tó lè pé tó yẹ ká mú jáde látara wá sí kò tilẹ̀ jáde ní oṣù wá oṣù wá mọ́sáàtì tilẹ̀ jáde ah. bóòlù kí ní oṣù wá ọmọ ìyá kan kọ́lọ̀wọ́n bá kó bá tún ṣe kó tún gbogbo wa náà ṣe látara ìfarabalẹ̀ ó gbẹ̀yìn èèyàn nínú mọ́sáàtì onu ń ṣe wà nínú mọ́tọ́láṣí àwọn bàbá yìí sì dá láyè kó máa ṣe ọba àdìjọ kan ó ṣe wà bàbá kan wá náwó bàbá yẹn wá béèrè béèrè àfa yìí wá sọ ìdájọ́ ìdájọ́ ń lé bàbá yẹn lọ́dọ̀ tòun òun ò fara máa ń ẹ sì wọ náà ó fún wọ náà ẹ wọ bàbá rẹ kò lówó nínú mọ́sáàsì àwọn táwọn dáwó táwọn sì ṣètò mọ́sáàsì ìgbà tó fi àsìkò láàbọ̀ padà wá tó fẹ́ wá ṣe wá sí bàbá yìí ní bàbá àdéhùn yìí ó ní kò sáré kápọ̀ jáde kò lè ṣe wá sí àbá àdá kí ni wàhálà yìí sọ ó ní bíbí àná ó jáde mọ́sáàsì báwọn ń sún náà àbá ẹ̀ ṣé mọ́sáàsì tó ń sún náà mú wẹ̀ fà ibi tí wọ́n ti ń fa ọ̀rọ̀ yìí bàbá ọmọ yìí ń sọ ọ̀rọ̀ tó le kágbàlagbà bàbá yìí gbà lójú bàbá yìí ti gbà lójú ọmọ yìí ó kó gbà lójú fún bàbá náà àwọn èèyàn lójú sáyẹn bàbá yẹn fẹ́ gba lójú padà lórí táìsì ẹsẹ̀ bàbá yẹn bàbá forí ilẹ̀ kan tó rọjò bàbá tó tútù bàbá jáde láyé ẹ̀dá kù ṣé wà sí ẹni yóò lè ṣe wà sí mọ́sáàsì mọ́ àkọ́kọ́ náà kò kírun mọ́sáàsì mọ́ ọ́ta ìgbàjọ́ padà wọ̀nyí kò lè gba àdúgbò ń kò lè gba wájú ibẹ̀ kọjá bèlè tàbí pé ó kò mọ́sáàsì nàbà ti wá rí ẹni tó jọ ọdún àwọn tún náà pa ẹ̀kọ́ kí ló lè tó bẹ́ẹ̀ lè gbọ́ nǹkan ọ̀rọ̀ nígbà ní ní mọ́sáàsì wà sí òun lè tí wọ́n tó ń ṣe wá àṣìjà tí ọ̀gá ń mọ́ni ebi wọ́n náà lè ní ìlókùn jù náà bá fọ́ tàbí ṣe wá owó náà mú jẹ náà bẹ́ a sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ara wa ni ọlọ́wọ́ bá ní kàdáàrí kakún ní kọ́bùnú fọ́nà lọ ọlọ́run ọba ní ọdún ìlà àṣẹ̀lẹ̀ ìrọ̀ dìkàbílẹ̀ ẹkùnmọ́sí wà lè mọ́ ọlọ́dún ìlàáfà ànẹ́tì gan ọlọ́run bá bọ̀ lójoojú ọ̀rọ̀ kan bẹ̀rẹ̀ Muhammad sallá àrọ̀sálá máa pèpè lójú ọ̀nà ọlọ́run pẹ̀lú ẹkùnmà pẹ̀lú ọmọ pẹ̀lú òye wà kíkó rẹ̀ wà náà ni kò fi máa pa àwọn èèyàn lójú ọ̀nà ọlọ́run. tọ́rọ bá sì kọ̀ọ̀rọ̀ pẹ́ fẹ́ ṣe fáńfà ẹ fẹ́ fọ̀rọ̀ sómi tó rọ ọ̀rọ̀ ìwọ sọ kó rí bẹ́ẹ̀ ẹnìkan ní kò rí bẹ́ẹ̀ kò yẹ kó mú dàrọ ẹ wà lóko rán wàjáàdìlẹ ohun bí ilẹ̀ sí ìyá àṣà àì wàjáàdìlẹ bí ilẹ̀ sí ẹ̀yẹ tí sọ̀ ní kọ́tù ilẹ̀ sí ìyá àṣà approach tó dáa jùlọ náà ní kẹ́kẹ́ máa ṣe dìde kódà pẹ̀lú ẹni tí kì í ṣe mùsùlùmí a christian ó ní ọmọ ọlọ́run jésù

odó ń ta rárá ka yẹn odidi ẹ̀kọ́ ó ń bẹ ethics and etiquette of debate ẹ̀kọ́ bá a ṣe máa ń fọ̀rọ̀ domi sóró ọ̀rọ̀ odidi sẹ́mínà kan ni pé èèyàn lọ máa ń kọ́ tó sanwó lé lórí ní kùránì ń sọ fún wa yìí bẹ́ẹ̀ bá padà débẹ̀ bí wọ́n bá ti mọ kùránì ẹ̀ padà débẹ̀ ògbóni tí wọ́n ń sọ yìí gan àti kànú kùránì ọlọ́mọba ni wọ́n jáde ọlọ́mọba ẹ máa báwọn ènìyàn ṣe páńpá ẹni tó ṣe pé ní sọ ó yàtọ̀ sí tí wọ́n dúró lé lórí kò gbúdọ̀ jíjà kì í ṣe pé ń kẹ́mọ̀ fún bàbá bàbá ní rárá ọ̀rọ̀ ní ẹ̀dọ́jọ́ pọ̀rọ̀ náà yẹra ní lọ́nà tó rẹwà lọ. ìmọ̀ ọ̀pẹ̀lọ́wọ́ ààrẹ mi náà kọjá ẹ̀ńtẹ̀bí ṣèbọ́lá ọba nìkan ló mọ ẹni tó ṣìnà lójú ọ̀nà rẹ̀ ẹlòmí a máa bẹ lójú ọ̀nà báyìí ṣùgbọ́n kò ní ìtọ̀ ọ̀nà yẹn dalẹ̀ ọlọ́mọ ẹlòmí ṣì ń bẹ ojú ọ̀nà gbóhùn ìtọ̀ lọ ṣùgbọ́n bí tí ó parí ìrìn àjò rẹ̀ sí ojú ọ̀nà mọ̀ alẹ́ mi. Ọlọ́run bá nìkan ló sì ní màjú lọ nípa ẹni tó mọ̀nà. Kò sí jàkí ní dòdò, ó ń bẹ lórí ọ̀nà ọ̀nà lè ní tàbí máa bẹ lọ. Ẹni tí ò sí lórí ọ̀nà ọ̀nà ó lè bọ̀lá kó mọ̀nà. Ìwọ́ tó ń bẹ lórí ọ̀nà ọ̀nà ó akókò rẹ̀ ká ṣe Ẹni tó kù díẹ̀ káàkiri ká pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká ṣàdúrà fún ká kò mára ká ṣe lọ́nà tí ó fi bọ̀ wáyé tọ́lọ́wọ́n bá fẹ́ kó yé bẹ́ẹ̀. Ọlọ́wọ́n bá ní déédéé dọ́gba dọ́gba ó sọwọ́ ní bẹ́ẹ̀ni kan bó bá fi nǹkan sí ọ́ bó bá wá ní pinnu bó fẹ̀sán tó ṣe fún ọ lọ. tó fi kàn ọ́ tó fi sí ó náà ní kó enika fún ẹnìkan sọ ó gọ̀ kò wá lè mú mọ́ra wọn náà wá ní ọgọ̀ oṣù tẹnu ọra tẹnu ọra mọ́sùlùmọ́ ìdí nìyẹn tó ọlọ́run máa ń fẹ́ ká ṣe sùúrù kò sí bá a ṣe fẹ́ tẹ̀sán káà ní àlà kò sí bẹ́ẹ̀ fẹ́ tẹ̀sán ìgbà tí òun gba ó kàn gba ni ìgbà tó fẹ́ gba ó kọ́kọ́ ń ran ìjẹ̀ náà ó rí wípé yóò jùra wọn lọ ọlọ́run bá ní gbogbo ẹni tó bá fẹ́ gbẹ̀san tó bá lóun ò ṣe mú mọ́ra ó rí wípé déédéé tí ṣe fún ọ náà ló ṣe padà náà ọ̀dọ̀ ní ṣùgbọ́n bẹ́ẹ̀ bá lè ṣe sùúrù bẹ́ẹ̀ bá lè ṣe fáradà bẹ́ẹ̀ ká bá ṣe nǹkan ṣe ọkọ̀ mẹ́gbẹ̀ẹ́gbọ́n kó ṣe fáradà aláàrin yẹn ló mà lóore ju gbogbo ẹni tó bá lè ṣe jù ẹwọ́ lọ́n bọ̀bá kẹgbẹ̀sán ìlú mọ́gbà àmọ́ bó ṣe ṣe tí ò ní ju tó bá rí ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá ti ti tayọ díẹ̀ ìyẹn lọ ó ti ti bẹ̀rẹ̀ sí ọlọ́run ọlọ́run bá ní ìwọ́n tó bá wá rí pé ò lè ṣe ju pé ó gbà nǹkan yẹn ju tí wọ́n ṣe fún ọ lọ kúkú bẹ̀rẹ̀ kan ṣe sùúrù wàlẹ̀ ìṣọ̀bá rẹ̀ tán. ọlọ́run bá ní bẹ́ẹ̀ bá lè ṣètẹ̀ mara bẹ́ẹ̀ bá lè ṣe sùúrù lórí tí wọ́n ṣe fún yín. Ọ̀rọ̀ bá lójú ló lóore jùlọ, gbogbo ẹ tó bá lè ṣe sùúrù tó lè ṣe tẹ̀mọ́ ara. Ọlọ́run rẹ̀ ànẹ́kì nílò fẹ́ sọ nípa táwọn èèyàn ṣe fún ọ, àbíkó ṣe sùúrù. Àwọn tí wọ́n yọ kúrò nínú ìlú Mẹ́kà, ìgbà tó padà wọ Mẹ́kà tán, wọ́n tún sọ fún ọ pé pé èèyàn rẹ̀ ní ọ̀ àmọ́ ẹni dáadáa ní òní ṣàìdájọ́ wa ànábìnrin antum tó la kọ́ mo yọ láyé. ọlọ́run gbogbo sùúrù tá a bá wá ṣe láyé ẹ má ṣe sùúrù sórí èèyàn o torí ọlọ. má ṣe sùúrù sórí pé mi ìfẹ́ kíyàwó mi ó sọ ọ́ lẹ́nu akọni lẹ́nu lóbìnrin tẹ́lẹ̀ yóò padà sọ lẹ́nu tòmátò bá ti ṣe sùúrù torí ọlọ gbogbo àti bá ń gbèsè ọlẹ́nu kò lè ní túmọ̀ ẹ̀yàwó ẹmọ́ dùn ó a fi tàkójú rẹ̀ adaniláàmú náà lọkùnrin alátẹnumọ́ lọkùnrin àwẹ̀kọ̀ mọ́ ṣe sùúrù torí ọkùnrin torí ọlọ́ni kó ṣe sùúrù fún wa torí pé owó sùúrù ló ṣe ọ̀hún náà níjọ́ tí ò sí nǹkan kan níjọ́ tá a jọ ń mu gàárì tó ṣe sùúrù fún wa níjọ́ tó wó mọ́ṣínà bá wọlé tí a bàbá òkúra ìṣúrù tó dọ̀kùnrin

má ṣe sùúrù dorí ọkùnrin ó padà rí bí òsì ọlọ́run lára ọkùnrin ìwọ náà má ṣe sùúrù dorí obìnrin obìnrin ó padà yáwọ́. وما صبرك إلا Gbogbo tẹ́ẹ̀bà ti pátá torí ọlọ́ nìkan náà ní kẹ́ torí rẹ̀ ṣe Ọlọ́nira tó bá pa àwọn sọ́dọ̀ ọ̀sọ̀ ọlọ́run tó pè wọ́n sí sọ́lọ́run tí wọn ò gbọ́. Tó ní ká kúrò níbi ìbàjẹ́ tí wọ́n ní sí ọmọ torí ẹ̀bà níbẹ̀. Ọlọ́run ọba tó dá wa ó mọ̀ wá. inú èyàn ní dùn ẹni tó súnmọ́ ni tí ń ṣe ń ṣe ọ̀dà téèyàn wá ń pè láàárọ̀ téèyàn ń pè lálẹ́ téèyàn tún di lóhùn téèyàn bá sọ̀rọ̀ ìtùbọ̀sà ìgbà tó tún dọ̀la tó ní ọmọ ṣe ló tún ń ṣe inú èyàn ní dùn ká tó wá sọ ìdí ànábì ọlọ gan nìyẹn kó wá máa pè wọ́n lọ́sàn kó ṣe pé tó ní kí wọ́n má ṣe òun gan ibẹ̀ náà tún tẹ̀ Ọlọ́mìnira àjájú mátorí ẹnu ìbànújẹ́. Wọ́n bànújẹ́ lẹ́ni tí wọ́n ń ṣe. Wàlá tákù ní bọ́ìsì. Wàlá tákù ní bọ́ìsì. Bọ́ìsì mọ́jà pàtó bó ṣe yẹ nǹkan ó rí gbà ní ó mọ́ ìbẹ̀. èèyàn lè ṣiṣẹ́ kéèyàn ó ṣe wàhálà kí nǹkan ó rí bákan kó padà di gbogbo ìgbà tó ṣe wàhálà yẹn àtúbọ̀tán rẹ̀ kó mọ̀jà àtúbọ̀ ṣe fẹ́. má jẹ́ kẹ́mí rẹ̀ ọ gbájúgbájú má sì ronú para rẹ̀. látara èdè káwọn aláìgbàgbọ́ ń dá wọn afárá mọ́ káwọn gbọ̀ǹtò wí bó bá ti lọ tán ọ̀tọ̀ ni tí wọ́n máa ń ṣe kò sí tó dùn tó bẹ̀ tí wọ́n máa sọ wípé ń bẹ pẹ̀lú ẹ ń torí kó o ti da gbogbo ara dé o sì bọ kàtàn tí ò yẹ kó o sọ ó lọ tán ayé mú ọkàn ẹni máa gbọgbẹ ọlọ́run àyẹ́bì gbogbo tó rí yẹn mọ́tòrí ẹ̀ para rẹ̀. ọlọ́run fún àyẹ́bì ní consolation ó ẹ̀ fọkàn rẹ̀ balẹ̀ kó o sọ ní fi ẹ́ o nígbà mọ́dára rẹ̀ láà ìwọ gbìyànjú ni bẹ́ẹ̀ náà sì ni lórí gbogbo táwọn bá ń ṣe pátá lórí àwọn ọmọ ẹni ká gbìyànjú ni ọwọ́ ọlọ́run gbogbo ẹ̀ wà káká máa bẹ lọ ká gbìyànjú sí wa abẹ́lẹ́ wọn bá sùbánà wa ta'ala mẹ́ta àwọn ọmọ ọwọ́ ṣètò wọn lọ́tọ̀ èyí gbúdọ̀ wá máa sọ wọ́n báyà wípé kò lè má rí bẹ́ẹ̀ àtọ̀ wọn ni àmójútó wọn ni kí ni jẹ́ bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ ọlọ́run ló ní gbogbo ètò yẹn lọ́dọ̀ anábì lúrù odidi anábì ọlọ́wọ́ bá ní ọmọ rẹ̀ òjèjì anábì lúrù tí wọ́n ń sọ fọ́lọ̀ pé nábì ní ìmì àhàlì ó ní ọlọ́wọ́ ní rèé omi ló fẹ́ gbé lọ yí ọmọ mi ní fámìlì mi ni náà ọ̀rọ̀ ọlọ́run ọba tó bá ti sọ pé ṣẹlẹ̀ kò lè ṣàì má ṣẹlẹ̀ májọ ọmọ yóò kó mi lọ ọmọ mi ní ẹnu ìdákẹ́ ẹnu ẹ ìwọ ló bí ní ìmọ́sí ń sọ mẹ́ ọmọ yakuya ló ó kàgbára rẹ̀ jáde ní ẹwà àdáwò ó sì kó gbogbo ọmọ ọlọ́mọ sínú ọkọ̀ ọmọ tí ẹ wá ta kété ní wọ́n ń bẹ́ kó wọlé ní dáàbì wọlé yàtí ó dúró ó bí yìí yọ pàgbé ẹgbẹ́ dúró sáyẹ̀nsì bóyá bá ti dúró sórí àpáta àgbàrá ò ní wọ́ Tàáwí lájábalé àmúrí ó tẹ́ bàbá mi jẹ́ rápàtà ọ̀hún yẹn ti bá ti borí àpáta àgbàrá bó tilẹ̀ púpọ̀ sí èlé owó àpáta òtílé gòkè. Scientifically, olùdúró abẹ́. Ṣùgbọ́n sáyẹ̀nsì kọ́ ni bàbá ẹ̀ fún sọ̀rọ̀. Kí ni ń jẹ́ sáyẹ̀nsì? nígbà tọ́lọ́run bá fẹ́ kùkù ọwọ́ bàbá rẹ̀ wá ń sọ pé ọmọ mi kò sí sáyẹ̀nsì lè gbà ọ́ kò sí nǹkan tó lè gbà ẹ̀ kalẹ̀ táfẹ́ tọ́lọ́run wọ́n bá dé àfẹ́ tọ́lọ́run bá fẹ́ tàánú nìkan ló lè là. ìgbà tó dòrí pé omi ń sun nínú ilẹ̀ òjò rọ̀ láti sánmà méjèèjì wá pàdé. Òun rò wípé bóyá gbàrá ó máa sa ní. Omi tí ń súnlẹ̀, ó ń gùn lóòkè, òjò tí ń rọ̀, méjèèjì pàdé. Kí ní dàpàdà? Ọlọ́run ọba ní ó bómi lọ ọmọ ànábì náà. Lọ́sù jẹ́ pé èyí tó bá bọ́ sí ọlọ́run ọba kan sàánú wa ni ká gbìyànjú ní tiwa ká wá dé lẹ́ẹ̀kì rí pé nítorí wọn fi parí ayà ó fi ànábì lọ́kàn balẹ̀ kí jẹ́ tààràn ìwọ tá máa jẹ kí jẹ́ lọ́nà ìrọ̀rùn tí wọ́n fi gbọ́ mọ́jàgbé mọ́ wọn tí wọn ò bá wá gbà pẹ̀lú gbogbo bó ti tọ́nà lọ́ba níbẹ̀ èyí àti wọn lẹ̀ torí pé mi náà ni mò ń jẹ́ ẹni tí ó gbà ó gbà ẹni tí n bá ti ní òní gbà kò ní gbà tẹ́lẹ̀ ìwọ sáfẹ́ ní tí mo ràn ọ́. ọlọ́run ọba ọba tó tó bẹ̀rù ni ọba tó lágbára ni ọlọ́run ọba wa fẹ́ ká ṣe dáadáa ìgbà míì ń bẹ dáadáa téèyàn ń ṣe ọmọ tá a bá ṣe dáadáa tí ò ṣe dáadáa dáadáa tí bàbá rẹ̀ ṣe sí bòmíì dáadáa bòmíì òun wà fi kan ibẹ̀ ni ó ti wá pàdé tí wàá mẹ́ni tó rẹ̀ ń sọ láti mí náà mọ́ sọ ọlọ́run ọba ní inna Allaha ma'a alladhina ittaqaw walladhina hum muhsinun. Inna Allaha ma'a alladhina ittaqaw walladhina hum muhsinun. Áyà tó wá parí Súratun Nahal, ọlọ́run ọba ọlọ́run, ọlọ́run ọba tó ń bá wa sọ̀rọ̀ kò fìgbà kan fi gbogbo àwọn tó bá bẹ̀rù ọlọ́wọ́ bá sílẹ̀. ọlọ́wọ́ bá ń bẹ pẹ̀lú gbogbo ẹ tó bá bẹ̀rù ọlọ́wọ́ pẹ̀lú ìmọ̀ rẹ̀ ìnáyàtùn káàkọ̀ òyìnyẹn ọlọ́wọ́ bá ń bẹ pẹ̀lú gbogbo ẹ̀dá ẹ̀ pẹ̀lú ìmọ̀ rẹ̀ ó bá jẹ́ kèfèrí ọlọ́wọ́ ń bẹ pẹ̀lú ẹ̀ pẹ̀lú orí ọ tọ́lọ̀ bá tó wá sọ pé òun bẹ pẹ̀lú àwọn tó bẹ̀rù ọlọ́wọ́ bíbẹ èyí òun tún yàtọ̀ ìṣàkólé káàrà ọkọ ó pẹ̀lú ọlọ́run kì í fàwọn tẹ ẹni sílẹ̀ kì í wò wọ́n ran gbogbo àwọn tó bá bẹ̀rù ọlọ́run ọlọ́run bá ń ná lọ́ àmọ́ alẹ́bí ìnà ṣàkọ́ ọlọ́run ọba ló ń bẹ pẹ̀lú gbogbo àwọn tó bá bẹ̀rù ọlọ́run àti gbogbo àwọn gbogbo àwọn tí wọ́n bá máa ń fura mọ̀ kọ́lọ̀ ọba ń bẹ pẹ̀lú àwọn ní gbogbo ìgbà ntọ́lọ́ ń bá ní fún ó ṣe wọn adúró sí èyí tọ́lọ́ ń bá lóun ọ̀fẹ́ kódà púpọ̀ àwọn nìkan wọn ò ní ṣe múmùlùmùkìnà. ọlọ́run bá ní gbogbo àwọn tó bẹ̀rù ọlọ́run àtàwọn tí wọ́n ń ṣe dáadáa ní kọ̀kọ̀ àti ní gbangba ohun ò ní fi wọ́n lẹ̀ òun ń bẹ pẹ̀lú wọn pẹ̀lú mímọ́ òun. òun ó sì máa ní àkólé káàrà ọ̀tọ̀ fún àwọn ènìyàn bẹ́ẹ̀ tó ju gbogbo àwọn ẹ̀dá kù lọ gbogbo ẹnikẹ́ni tí bá wá ń fẹ́ àkólé káàrà ọ̀tọ̀ látọ̀dọ̀ ọlọ́run tó dá wa ẹ̀wà jábẹ̀rù ọlọ́run ká sì gbélé ayé ṣe dáadáa ká páyọ ọlọ́run ní kọ̀kọ̀ ká sì mọ̀ pé ó rí wa ní gbangba ní tí ò tẹ́lẹ̀ ní kábàkọ́lọ́ wà tẹ̀ ìyẹn ni abẹ́lẹ́wọ̀n bá ní títóbi rẹ̀ tẹ̀síìrì ọlọ́run mọ́ṣáàjì oṣù Súratù Nahal, òun láàtú lọ́dún yìí. tó lé lọ́gọ́rùn ló wà mẹ́ 128 òun ni aya. Òun láàtú tẹ̀sí lọ́dún yìí. Abẹ́ Allah subhanahu wa ta'ala orí Súratù Nahal yìí náà láti dá tẹ̀sí rẹ̀ wá dó lọ́dún yìí. ọlọ́run nínú títóbi rẹ̀, ọlọ́run kó ṣẹ́wàá kù títí di ẹ̀mí tí a ó sì máa tẹ̀síwájú ní suratul Isra kọ́lọ̀wọ́n bá kó ṣe wá ní ahlul Qur'an kó ṣe wá lẹ́nu tí ó máa fi al-Qur'an tí Qur'an ó ṣe láǹfààní tí Qur'an ó wúlò tó ní ó sì wúlò níbi al-Qur'an ọlọ́run ṣe wá lẹ́nu tí ó ṣàǹfààní dáadáa fáyé má ṣe wá lẹ́nu tí ó dákì sínú alẹ́ fáyé ọlá àti tóbi ọlọ́run ọlọ́run kan sóore ọlá ìdíkẹ́lá láì rẹ̀ rahmatullahi ya arhamar rahimin àbẹ́bí ah, tàbí sàlàyé fún wa ah, láàrin ìṣẹ́jú márùn-ún a ṣe ìkówójọ bá máa ń ṣe ní ah, a wà á fi ìjókòó tọdún yìí a fi ẹnu rẹ̀ a fi fún lùkà kọ́lọ́wọ́n bá kí ó mọ̀ ṣàgbà níbẹ̀ sí ọwọ́ wa rahmatu ya kamara wa fún àwa tí a fẹ́ dá sí through account details moses òun náà zero five one nine nine three four four five nine dc bank darusuna islamic foundation mosque òun ní àkáǹtì tí à ń gba owó mọ́sídìí náà sí táwa náà bá wọ ọ̀tún táwọn oṣù á rí i pé àwọn iṣẹ́ tí ń lọ nínú mọ́ṣáláṣí àwọn iṣẹ́ tó bùkátà ìnáwó tó pọ̀ abẹ́lẹ́ òun ọba ní títí rẹ̀ òye ẹ̀ ní kọ́lọ̀ tó dé sí àyè yìí jẹ́ kó tún wù jù láì lọ ó ṣe ní ààyè ìbẹ̀rù ọlọ́run ó ṣe ní ààyè ìmọ̀nà ó ṣe ní ààyè tí a ó ti mọ gbàgbọ́ yẹ ẹ̀sìn wa ó mọ̀ ṣe ní ààyè tó ṣù ó gbà láti jókòó sí kọ́tọ́ gbogbo wa náà sọ́nà ó ṣe wá ní irinṣẹ́ dáadáa lérílẹ̀ ó mọ̀ ṣe wá ní irinṣẹ́ àbúrò rahmatulahi arhamar rahim account detail GT Bank Darussunnah Islamic Foundation mosque zero five one. 9934459 GT Bank tí ọlọ́run bá subhanahu wa ta'ala tí ó mọ́ṣáà dúró sí ẹnìkọ̀ọ̀kan wa ó sì fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ọjọ́ sí lọ àwọn ìbéèrè tí àwọn èèyàn béèrè ó pọ̀ àwọn ìta ilé dáhùn bẹ́ẹ̀ àdáhùn rẹ̀ àwọn míì ń bẹ dáhùn rẹ̀ wọn ó lè jẹ́ pé nínú àwọn wáàsí wa ọlọ́sọ̀ọ̀sẹ̀ tá a máa ń ṣe ní márkàtì wa ní láti dáhùn àwọn ìbéèrè insha Allah ta'ala gba àwọn tábà láǹfààní àti wo facebook page wa àmọ́ rí gbogbo àwọn nǹkan yẹn ń bẹ̀ àti whatsapp insha Allah àwọn ìbéèrè wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbéèrè yẹn ó wà lákọọ́lẹ̀ ìbéèrè nípa obìnrin tí ń fọ́mọ lọ́mú tó ń tọ́jú ọmọ tó lóyún ní Ramadan ọ̀rọ̀ àwọn àfáà àkójọpọ̀ gbogbo ọ̀rọ̀ bóòlù àti fẹ́ gbọ́ méjèèjì yé gbogbo àwọn àlàyé insha Allah ta'ala pẹ̀lú ìtọ́sọ́nà ọlọ́run á sọ̀rọ̀ níwọ̀nba lérí rẹ̀ láti fèsì sí àwọn ìbéèrè náà ó lè má jẹ́ sùn ṣùgbọ́n pẹ̀lú ògbọ́ ọlọ́run láwọn ìdánilẹ́kọ̀ọ́ wa tí ó máa wá á gbìyànjú láti sọ̀rọ̀ díẹ̀ lérí rẹ̀ kọ́lọ́run bá kọ́mọ́tò sọ gbọ́ àwọn olùmọ̀ tí wọ́n ti ìmọ̀ arhamar rahimin àwọn àbẹ̀ ọlọ́run ọba ní oṣù tóbi rẹ̀ ọlọ́run ọba lọ́ba tí ó máa ń gbọ́ àdúrà a nígbàgbọ́ wípé yóò mìlì júmọ́ ọjọ́ júmọ́ báyìí lẹ́yìn ìrun áfírì títí dìgbà tí òun ó fi wọ̀ àsìkò gbígbàdúrà yàtọ̀ sí èyí kéèyàn tún wá wà ní mọ́jìlìsùn ní mọ̀jálì tẹ̀lẹ̀ ẹ̀ wà bẹ́tẹ̀ kéèyàn wà láàyè tí wọ́n ṣe ń sọ̀rọ̀ ọlọ́run àyè gbígbàdúrà kò tún wá jẹ́ pé èèyàn wà láàyè tájú sọ̀rọ̀ ọlọ́run ó tún wá jẹ́ pé ìgbà ike ní ìbòyí ìpìlà nínú ilé ọlọ́run òun la tún wà gbígbàdúrà ó papọ̀ púpọ̀ bíbí ní la ìsàhálà pẹ̀lú ìwà ìdáwà nínú oṣù rọ̀mọdán làwà bákan náà ó tún jẹ́ wípé òní tún jẹ́jọ́ ìjùmọ̀ ẹ̀yìn áfírì sí ìgbà tó òun ó fi wọ̀ ní gbogbo ọjọ́ ọjúmọ́ àfogúgbàdúrà àfẹ́yìn náà látún wà yìí àyè tá a tún wà yìí kì í ṣèta nínú mọ́sálásí náà látún wà bákan náà ó tún wáá jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́run ti ṣe àkùnhàn náà la tún jọjọ́ ń ṣàgbéyẹ̀wò rẹ̀ láàrin ara wa abẹ́ ọlọ́run ọba sùhánù nìyàtà rẹ̀ nàtàwọ́sẹ̀l a ṣe àtẹ̀gùn lọ́sọ̀dọ̀ ọlọ́run pẹ̀lú gbogbo àwọn àlùbáríkà tí ń bẹ nínú tá a kàkalẹ̀ yìí abẹ́ ọlọ́run ọba ní ibi tó lè apádà sí aburú ọlọ́run kó mọ̀ tó fẹ́ nǹkan wa ibi tí a ti gbé àdúrà wa náà nìyẹn pé a ti ń kírun a ti ń tẹ̀lé súnà tẹ́yìn ó fi wá sọ wípé òun ò ní kírun fọ́lọ̀ wọn bá máa alọ́mọ́sí kan náà fún wa àwa àtàwọn ẹbí wa àtọmọ wa àtàrọmọdọ́mọ wa ọlọ́mọyọ kèké nínú àwọn ọmọ wa o má sì padà sọ àwa náà di kèké yìí rahmatu ya hamara ní jẹ́ kí ìtẹ̀mí ayé ó dá fún ọ̀nà fún wa ṣe wá nínú àwọn ẹrúsìn ọlọ́run tí ó gùn lẹ́nu tí ó sì fi gúngùn lẹ́nu ṣe tọ́lọ́ kò sì ṣe wá lẹ́nu

tá ń rí tá ń dákọ̀ dùnú nì lérí ẹ̀ ọlọ́mọdé ọ̀pọ̀ ọlọ́mọdé ọ̀pọ̀ ọlọ́run ọba mọ́jọ ọ̀pọ̀ padà dìbànújẹ́ fún wa gbogbo ojú lọ́rọ̀ wa kù sí ní mọ́ ibi tó kù sí abẹ́ bá fún wa báwa gbé tí ó jà sí برحمتك يا أرحم الراحمين برحمتك يا أرحم الراحمين أواب الله سبحانه وتعالى ìṣẹ̀mí wa nílé ayé wa ọlọ́mọ fara mi wá o ọlọ́mọ fara mi wá má dá wa gúnlẹ̀ má gba ìríran wa má gba àlàáfíà ara wa bó ti wulẹ̀ fẹ́mi wọ́n gùn tó jẹ́ fẹ́mi àlàáfíà wọ́n gùn jẹ̀mí wa lọ ọlá àti tó jọ ọlọ́run ọba má dá wa padà sẹ́yìn jásìjásì rédèrèdè mọ́bù kẹ́yìn ọ̀rọ̀ wa ọlá àti tó jọ ọlọ́run ọba àlékún látọ̀dọ̀ ọ̀rọ̀ ọlọ́run mọ́sàmá sí òkú wa tó wá lẹ́bí tó lè mọ̀ dúpẹ́ lórí oore tó ṣe fún wa wá ṣàánú wa látara pẹ́tà ń dún mọ̀ ṣàlékún oore fún wa léwa fún inú imán léwa fún inú ìbẹ̀rù ọlọ́run léwa fún inú títẹ̀ láti ọlọ́run léwa fún nínú jíjìnà sí tọ́lọ̀ ọ̀fẹ́ léwa fún nínú mímọ̀ léwa fún nínú ọgbọ́n léwa fún nínú òye àlùbáríkà rẹ mọ́jọ wọn nínú ìdílé wa wàá sàánú wa àwa àtàwọn ẹbí wa àpadà sí abú ọlọ́run tó mọ̀ wá jẹ́ káwọn ọmọ wọn da jù wá lọ níbi ọ̀nà tọlọ́run tó wọ́n da jù wá lọ nínú àlámọ̀ rí táyé tó kún da jù wá lọ tí wọ́n ní olùbẹ̀rù ọlọ́run ọba tí wọ́n ní olùpayọ̀ ọlọ́run ọba برحمته يا أرحم الراحمين àwọn àgbẹ̀ ọlọ́run ọba ń títóbi rẹ̀ àwọn tí wọ́n bí wa ọlọ́run tí àbá sí wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn tí wọ́n bí wa ọlọ́run bá sí wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ àgbẹ̀ ọlọ́run ọba ń títóbi rẹ̀ àwọn tí wọ́n bí wa ọlọ́run bá sí wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn tí wọ́n ti gbọ́ sálì kì á mọ̀ nínú wọn ọlọ́run wọ́n ti àbá foríjì wọn tí wọ́n tán sójú ọ̀nà Islam ọlọ́run bá foríjì wọn برحمته يا أرحم الراحمين برحمته يا أرحم الراحمين برحمته يا أرحم الراحمين àwọn abẹ́lẹ́ wọn bá nínú tó tóbi rẹ̀ nínú ọ̀kan ṣoṣo rẹ̀ oṣù Ramadan bí ṣe ń lọ yìí ó